ṣé mi ní túskáfì gan ah, kí ló I'm on the last shot. No. Please. you scarf. You want me to remove it? It's in the morning when I wanted to. And that, you know, this thing also is disturbing me. You know, I don't. <laughs> I'm you. It's long time. It's even scratching me. Some people when they play it like that, it's always pain them. Ah, mo ti gbàgbé kúmọ̀ tẹ̀sí wà lórí live chat. Ìjọba ń káṣọ wọn wọlé. Yes, so your I mean the letters go to my our um, able the excellency, the president of Nigeria. òyìnbó la fi ń sọ bọ̀tì <laughs> bọ́lá bẹ́ẹ̀ ti lọ́wọ́ ó ti ń kọ́ mi lẹ́nu ẹjọ́ sà ní kérékíá ní wéréwéré ó ti jóná i don't know why this day we put food on so oúnjẹ tí ò tiẹ̀ sí ní Lagos tó tún jóná you see it's born don't eat it you can prepare fresh one. It's ti jóná ah, okay no wahala. So Emma Binosa, I'm going to talk to the president of Nigeria. We have a you you you do you so the update so the congratulate the president of Nigeria. Anyway, we got new president. Àwọn tó ń tọ́jú wa wọ́n ti law. <laughs> Wọ́n ti lọ bàbá to jati jati. Oh God. Wọ́n tọ́jú mi sà. <laughs> Ìjọba Buhari mi lè gbàgbé. Ọlọ́run ló yọ mí. <laughs> So so wá update orí kid. Eh, eh, so what's more, mọ̀ ṣé ó ti mọ̀ president so máa jó máa yọ̀ ṣó ti yé <laughs> so um, ẹ jọ̀ọ́ sà bàbá wa ẹ torí Ọlọ́run nípa ọ̀rọ̀ ṣì Sunday Ìgbòho ọmọ yín ṣé mọ̀ pé àwọn kan ló máa ń fi èèyàn sí ìgbèkùn àwọn kan á ti máa gba àwọn èèyàn jáde kúrò nínú ìgbèkùn bẹ́ẹ̀ ni àwọn kan á máa fìyàn sí ìgbèkùn àwọn kan á máa gbà jáde kúrò nínú ìgbèkùn bẹ́ẹ̀ ni <laughs> ẹ má jẹ́ kémi tàn yín sà torí wa ni ọlọ́run ṣe gbé yín dìde ní àkókò yìí because ayé tó nídìí àtúnṣe pọ̀ adúpẹ́ fún ayé yín adúpẹ́ pẹ́ wà láyé tẹ́ wà láàyè ó sì ṣojú with uh, in fact ọlọ́run ṣeun ẹ jọ̀ọ́ sà a ní ó ti yé yín gbogbo bẹ́ẹ̀ àti ẹ̀fẹ́ ṣàlàyé gbogbo àfẹ́ máa disturb yín pẹ̀lú too much ẹjọ́ but àwọn nǹkan yìí ó wà very very important kíákíá ni a fẹ́ kó ṣẹlẹ̀ kí tẹ́ ṣe nǹkan tó pẹ́ ó ti yé yín. Mm-hmm ní kíákíá báyìí lára àwọn project yín òun náà ni ó ti yẹ yín sà bẹ́ẹ̀ ni kí wọ́n ní Wàsíù Àyìndé already already talk about it ìyẹn máa ń copy mi ni <laughs> that's good anyway you just <laughs> no problem sha okay mm-hmm. so <laughs> at at at at least àti kọ́ wọn bó ṣe é ṣe kọ́ bó ṣe é ṣe dáadáa láwùjọ ó ti yé bẹ́ẹ̀ yẹn. Hmm. Hmm. ẹ jọ̀ọ́ sáà dádì ẹ jẹ́ kí kí ó tètè wálé ni o ó ti pẹ́ ní ó ti yé bẹ́ẹ̀ yẹn. Hmm. God bless you, sir. president Bola Ahmed mi ọmọ Tinubu ló ní ká sọ fún yín ẹ lọ fọkàn balẹ̀ <laughs> toní data lejò nílẹ̀ Nàìjà <laughs> oh god <laughs> jẹ́ wo jẹ́ fìgò sójú. Olúwa ṣe yìí fún mi. Please can you give me glasses? One of the sunshade. Just give me one. nínú àwọn dra yẹn gbogbo orí pípa yìí kò kún kí bákan bákan ni mo ṣe ó ní òṣèré ń lò wọn láti jẹ nǹkan tọ́wọ́ mi bá ti wà ń bí ni máa ń lò déédéé èyí bá ti wà nínú ilé yẹn you change it báwa ti pààrọ̀ ara wọn. mọ́mí mi good evening ma ṣé mo tún ti di mọ́mí ẹ̀ nísinsìnyí no problem ṣá o ti kí n má bàa gbàgbé àbí ah, thank you, pé. Tolu o. o tó bá ṣe tán sí ma bá mi this one. Purple. which purple no that's for you it's babish this is good this is good kí ni ìta sí mi lójú ẹ má bínú. ó máa bá mi thank god laptop ti dé mm-hmm. so ẹ jọ sàdádì ẹ má gbàgbé um, there is one account there now you help me to do something in the account okay ṣùgbọ́n. okay má tiẹ̀ ṣe fúnra mi èdúró mi but send the account ṣé o ti mú o ti send account number see? Eh. but ó dà pé lòun need ẹ urgently. It ètò lòun need It fẹ́ ra provision you say you want to buy your poor you want to how will you get the provision are they selling provision in In kirikiri ni ṣé wọ́n ta provision Benny. ni or torí me I don't like giving money to people that smoke that will actually use the money for smoking I don't you know ah anywhere you want to sow Can í ṣe pé àwọn nígbà mi o i don't want to sow to people that i will use that will use the money me too i'm begging mo ń gbàdúrà fọ́lọ́run ni ṣó ti yé bẹ́ẹ̀ mo ń bẹ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ni so i don't want to give things to people that i will that will use it somehow but okay, kéré o but so i will send it to you sha anyway the the phone i mean torí tó bá ti post kìíní yẹn tó ń sìn torí mo. Uh -huh mo ń bọ̀ ṣákin tó kò lórí bíbá ọ̀rọ̀ Chief Sunday Igboho là ń sọ wọ́n ti sọ mo ti sọ ti Nnamdi Kanu lẹ́ẹ̀kan títa tún ni àwọn méjì yẹn náà ló wà crucial Nnamdi Kanu sick Chief Sunday Igboho ah ẹ ṣáàjẹ́ ká gbàgbé nǹkan tí èèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná kò lè ríyàn bá ṣe ṣáàjẹ́ ká gbàgbé àwọn tó ti lọ yẹn ṣáàjẹ́ gbàgbé wọn bá anyway okay only mommy don't let us give them money let's let's give them provision yeah we're going to give them torí níbẹ̀ yẹn tá a bá fẹ́ lọ ká máa lọ sí láti wá máa lọ bẹ̀ láti lọ fún àwọn èèyàn tó bá wà tá a bá ní oṣó tí yé bẹ̀ yẹn tá a bá ti ní nǹkan tá a fẹ́ fún wọn so i think of that also ó ti yé the provision tó lóun fẹ́ yẹn you can take it there tá a bá dẹ̀ ní nǹkan tá a tún fẹ́ fún ọkọ̀ wá ti wá mọ̀ wá kó wá pé òkè o wọ́n á lọ fún wọn pé wọ́n fẹ́ fún wọn ní oúnjẹ o so this chat is for our daddy mo dẹ̀ mọ̀ pé daddy máa ti gbọ́ mm, kò ní pẹ́ wọ́n máa ti gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n tó sùn lálẹ́ wọ́n máa ti gbọ́ ìyẹn ní ṣe Sunday Igboho kó dẹ̀ ti wọ́n ṣèṣe ṣe ni yes the igboro because ṣe rí ọmọ tó bá ti fẹ́ràn bàbá rẹ̀ àwọn tó bá like nǹkan tí bàbá wọn bá ṣe dé wọ́n máa jẹ́ kí gbogbo Ìgboro calm ni wọ́n á tú a good example wọ́n á wọ́n ṣe ọmọ ẹ understand wọ́n ṣe ọmọ tó dáa pé yes wọ́n máa wọ́n represent bàbá wọn dáadáa ó ti yé ó ní god bless you mommy okay thank you brief woman ó ṣe thank you ma ẹ̀yin náà ẹ ṣe gan ni you understand so ẹ ti get bẹ́ẹ̀ yẹn there is no going to be àwọn èèyàn sọ pé ah, àwọn ò fẹ́ torí nǹkan tá a ṣíwájú sọ pé àwọn ò fẹ́ máa iná máa sọ pé àwọn ò fẹ́ jà fún agitation o kò sí o tẹ́ bá ti mọ̀ pé ẹ máa máa dàgbòrò rú àwọn ò sí o torí ẹ̀yàn wa ló wà bẹ́ẹ̀ sí gbogbo nǹkan tá a dẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà pé wọ́n ń cheat wa kò ní sí ìyẹn mọ́ pé gbogbo nǹkan máa wà sẹ́tù tó ti yé ìyẹn nǹkan tó wà ń bẹ̀ torí pé tí ẹ̀ bá jẹ́ kí ọkàn wọn balẹ̀ tẹ́ bá ń dàgbòrò rú náà kò ní jẹ́ kọ́kàn wọn balẹ̀ á dẹ̀ máa sọ pé ṣe tiri aṣọ torí wọn la ṣe sọ pé kiri kan kiri kan ìgbádá because ẹlòmíì nígbà yẹn àwọn bàbá tó wà yẹn kí lórúkọ bàbá yẹn ṣív ṣíbọdé george máa kọrúkọ wọn sílẹ̀ wọn lẹ́rù bá wọn ní o àwọn máa kúrò ní nàìjíríà àwọn máa ṣe kíní kan gbogbo àwọn àwọn pípẹ́ àwọn irú àwọn ọmọ gáràjì náà ń bẹ̀rù kì í ṣe ẹlòmíì gan kì í ṣe tinubu náà ń bẹ̀rù kì í ṣe bàbá president náà ń bẹ̀rù you understand me so we want everybody ẹ̀rẹ́ mi gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo sọ pé the cost of eh, aṣáájú àwọn tí màá máa tí màá sọ pé tó máa dédé jẹun ló sókè máa máa pariwo mi ní ṣe bẹ́ẹ̀ ẹ̀ eh, mo dẹ̀ tún rí pé wọ́n ń gbé sókè pé àwọn ọmọ celebrate kan ẹ mọ nǹkan ẹnìkan ti wá lónìí tó ti ń bá mi sọ̀rọ̀ celebrate wọ́n mọ̀ pé mo ti ń bá celebrate mo ń bá ènìyàn sọ̀rọ̀ inú dẹ̀ ti bí mi i'm angry seriously with the person ó fẹ́ ra àkọ́ fún mi gan ẹ jẹ́ n pè wọ́n pé kí n tó má ra àkọ́kọ́ fún mi wọ́n fẹ́ ra àkọ́kọ́ wọ́n fẹ́ ra àkọ́kọ́ wọ́n kọ́ má ra àkọ́kọ́ fún mi. it's not ringing hold on first let me corner it so let me jẹ́ máa jẹ́ máa sọ̀rọ̀ mi màá máa solo. lọ màá so tí èèyàn bá fẹ́ peace you understand me the àwọn èèyàn tó yẹ kó show example tó dáa kò sí ẹni gbogbo all the all the ṣẹ́rí gbogbo in fact one like wọn ní north wọ́n like one east One like one west One like one south ó ti yẹ yín mẹ́rin but àwọn tó bá ní nǹkan yẹn wàá show dáadáa to láti a good example you know ìyẹn bó ṣe jẹ́ bàbá bàbá yẹn gbogbo àwọn tó dẹ̀ sọ pé wọ́n máa kúrò ní ẹ̀jẹ̀ náà kò sẹ́ni tó máa kúrò because everybody going to love ni nínú ìfẹ́ lẹ́yìn ọlọ́run ń gbé you understand me nínú ìfẹ́ lẹ́yìn ọlọ́run ń gbé tí ìfẹ́ bá dẹ̀ wà ní orílẹ̀-èdè nàìjíríà the president also himself he will be happy things níbi tó nǹkan bá dẹ̀ ti good tí wọ́n bá wà happy bẹ́ẹ̀ ni good thing will be happening there we don't want those fights and again let me quickly go to the celebrities things because I saw that a lot of celebrity dey tag me and ẹnìkan tó sọ̀rọ̀ celebrity lẹ́ǹkan òun ni mo ní mo fẹ́ pè yẹn tó fẹ́ lóun fẹ́ ra fún mo dẹ̀ kọ́ ó ti yé yín don't don't don't force me to do things I don't want to do because the time I was doing it ní tí mo ń ṣe tí àwọn èèyàn ò mọ̀ fún mi I was doing it with my mind and people wọn ọ̀dẹ̀ mọ́ wọn dẹ̀ take me for granted ẹni tó bá ti mọ ìwúrà la máa ń tà fún ìgbà kan jùlọ la máa ń mọ̀ rẹ́ gbogbo wọn ni wọ́n lọ síbẹ̀ náà pẹ̀lú wọ́n wà lábẹ́ gbogbo àwọn èèyàn tó ṣe ìkà fún mi they support when they see people doing evil to people wọn kì í kọ̀ bára wọn tó bá dẹ̀ jẹ́ pé oore ni wọ́n fẹ́ ṣe wọn kì í ṣoore o those people wọ́n máa ṣó pé wọ́n lówó wọ́n ṣe wọ́n ṣe bọ́ tí wọ́n bá gbé àwọn family wọn àti gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn kan máa gbé wọn wá sórí Facebook láti wá tọwọ́ fún wọn ní wọn máa i don't want to talk i don't want to talk because máa sọ̀rọ̀ sínú máa bí mi hello hello. You see that cloth, I beg, no buy for me again. No worry. No buy anything. No swear anything, please. Okay? No buy anything for me. Thank you. So, bí mo ṣe ń sọ̀rọ̀ lọ àwọn tí bá wo orí Facebook mi láàárọ̀ kùtùkùtù lè ní wọ́n ṣò mí wọ́n ti tag mi ní iṣẹ́ tí mo ṣe fún ọ̀rọ̀ mo nínú ṣáàtì yẹn mo sọ̀rọ̀ ṣé mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ Nnamdi Kanu nínú ṣáàtì yẹn but I think it's for Lizzie particularly okay and lára iṣẹ́ tí mo ṣe fún Lizzy nígbà yẹn nígbà tí wọ́n dìde ogun sí bọ́ tó padà wá bíbá ó wá parọ́ mọ́ mi ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ fún Lizzy ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ hello i'm listening. nothing nothing nothing nothing don't worry i'll call you back i'll call you back i'm on the live chat too oh. that's why i didn't put you in the something okay. so uh, during that time tí mo ń let me tell you something if I rebook somebody eh àwọn èèyàn kan máa ní mo sọ̀rọ̀ báyìí mo sọ̀rọ̀ báyìí lénìí mo sọ̀rọ̀ báyìí lọ́la I just hate mo máa hate káwọn èèyàn máa dìde ogun sí ọ because tí bá if I been to some certain situation tí bá dẹ̀ rí pé àwọn èèyàn tí ò dáa tí mo rí pé àwọn èèyàn ló cause mi ní problem yẹn tí bá rẹ̀ tó ń lọ nínú ẹ̀ tí n bá ṣe fún un àbí láti stand for the person mi ò rí pé mo commit offence kankan mi ò commit offence fídíò tí mo ní mo fẹ́ sọ nísìnyí pé because ọmọ mi ṣètìdí ó ní láti school fídíò tí mo ní mo ní kó post ẹ̀ ń sìn mi nílò title ẹ̀ because title yẹn nígbà yẹn aláṣọ àdúrà. Uh, Tolu, have you posted it? Let me, I want to show you. I want to tell you. I want to mention names. And Mude, if possible, can play a dear. I want to show you. When I voluntarily, n bá voluntarily, Ọlọ́run bá lò mí fún ẹnìkan. Ọlọ́run fẹ́ it's tó. Eh? Okay, it's posting. Oshida. Àwọn kan ẹnìkan wọ́n fẹ́ hack page mi wọ́n send message sí mi wọ́n send message sí mi wọ́n rò bóyá máa click ẹ̀ ó ní hello we want to randy wọ́n fẹ́ máa san three thousand fún mi lọ́sẹ̀ kò sí nǹkan tí yóò possible. bá a tiẹ̀ tí jẹun lé ní ọlọ́run máa ṣe. my lips is dry. I want to show you new. That's it. You see? àwọn ẹlòmíì kẹrẹ wọn fẹ́ ṣe competition pẹ̀lú ẹ èmi àti anybody wọn ò sínú category àwọn politician ti fún àwọn èèyàn lówó wọn ò tí ì fèmí àwọn èèyàn dẹ̀ bà business mi jẹ́ èmi fẹ́ sọ nǹkan kan ẹ ti gbọ́ mọ́tò tí mo ní lọ́wọ́ tí àwọn èèyàn àwọn nǹkan táwọn èèyàn bàjẹ́ lọ́wọ́ mi mo lè ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ́la tán bá sọ pé mo lè ní o bọ̀tí láti ọdún yìí mo sọ with authority mo lè sọ pẹ̀lú kinní ni pé tí ìbàjẹ́ ọlọ́run tó gbé mi dúró ẹlòmíì wọn disturb ẹ̀ tó èmi tó ti bínú tó ti pokùnso àwọn ẹlòmíì irú bàbá kan báyìí tó ń jókòó níjọ yẹn tó ń sunkún lórí live chat níjọ yẹn nǹkan tó ń ṣe fún ló dùn kí odindi gédé ọlọ́run kó máa sunkún bẹ́ẹ̀ yẹn. now ẹlẹ́ẹ̀kejì please don't disturb me don't tell me to just don't disturb me you don't give me star you only come when people want to want to collect something from me i'm talking please stop it Don't tell me not to forget you. I'm not a fool. I'm telling you, I don't even have money with me right now. But if I have it, I borrow, I wanted to borrow even to give somebody. Oh yeah, we're ni ìwọ on ń tẹ̀rẹ̀ dìrẹ̀ díẹ̀. Má jẹ́ kí n ṣépè fún I want to talk. You can't stop. That cannot stop me. That cannot stop me. I want to analyze it. Èmi àti anybody ò ṣe competition. You can see. The person um, this shot was I mean I did this shot 8th of June 2021 that two years and some days now But cause if I'm going to talk about there, tí mo fi ṣe title ẹ̀ but I want to put things down But ti yé tí wọn bá láìkè yẹn part of things so máa ń fún láyé náà ni pé ó peace of mind What on ń Red? dẹ̀dẹ̀ ó show for a minute. stop it I want to talk simple as that don't talk you wọ́n so? I want to talk and I mentioned some people name there's the lady in Canada here Yẹmisí Àríyọ Adébímpé aláṣọ àdúrà gbogbo àwọn tí mo kọ sí àti àwọn méjì yìí because at that moment ngbà yẹn those all these people the waging world wọ́n ń gbé lẹ́yìn tán bá gbé ọmọ tán bú tán bá sọ̀rọ̀ Lizzy wọ́n wá àwọn tó kọ́kọ́ gbé ọmọ jáde pé fake lọmọ tó gbé pé ọmọ tó gbé yẹn ń kọ́ ìwọ tó ń tẹ red red yẹn tolú bá mi gbé laptop bá mi wọ ẹ tó tẹ red red yẹn kó bá mi block ẹ ṣáàṣì kan ṣáláńgá àwọn ni wọn ò fẹ́ kí n sọ̀rọ̀ ni i want to talk yes i have my reason for doing whatever i'm doing i'm going to say it don't be thinking that you make somebody wọ́n ti tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé torí ẹ̀ níbi tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló sweet mi gan ló dẹ̀ pain mi. I don't want anybody to hold me come and believe they make me okay nobody nǹkan tó ń gbà sọnù lọ́wọ́ mi gbogbo nǹkan tó ń gbà sọnù mi wọ́n make me so tell anybody about fún mi anything lẹ́ni ma don't use that to hold me okay mm-hmm. so don't control I want spirit of God when I'm filled with it when I want to talk please let me talk I don't want anybody to provoke me okay uh-huh one thing àwọn èmi lélẹ́yìí mo máa ń tí èèyàn bá ṣe nǹkan fún mi tí ọlọ́run bá lò mí láti ṣe nǹkan fún èèyàn kan tó bá fibi sọ fún mi màá máa wò ó níran tó bá tún ṣe ègé àbí tó tún wá purọ́ mọ́ mi àbí tó tún wá tí ò bá ro nǹkan kan mọ́ mi tó kà mí mọ́ àwọn tó ṣèkà fún simply because i'm saying the truth i'll be mad with such person okay nínú fídíò yìí mo ti ṣú ẹ̀ sórí mo ti mo máa mo lo title yẹn sórí ẹ̀ mọ́ ń sìn mo máa ṣú ẹ̀ sórí platform mo máa mo ti ṣí ẹ̀ sórí platform ó lè ti deliver it's part of igi show nìkan o it's part of the show tí mo ṣe fún nìyẹn ó ti yé to support her that time ó ẹni yẹn tún bá mi worí ẹni yẹn ó tún tẹ ẹlòmíì tún ti ń tẹ red red nígbà yẹn àwọn pípù yẹn ẹ mọ nǹkan ogun tó ṣẹlẹ̀ náà we forgiving people nígbà tí àwọn èèyàn náà jáde tó ń sọ pé wọ́n fẹ́ lọ agitation for ìjọba nàìjíríà to be in unity mo mọ̀ pé àwọn èèyàn go through pain èmi náà go through pains a lot of things happen to me but despite the a lot of things that happen to me i mo sì máa wò pé okay o. Oh, I still care for people, despite I'm not comfortable as well. Àwọn gbogbo àwọn èèyàn tí mo believe pé wọ́n ń bá ìjọba àbí tó ń ṣàǹkọ́sí a lot of problem tó ní wọ́n fẹ́ lọ tí gbogbo nǹkan ṣẹ̀ṣẹ̀lẹ̀. A lot of fights ló ṣẹlẹ̀ but we don't want to talk about the fight. Torí ta bá tọ́dẹ bá rò ìṣẹ́ tó bá rò ìyà tó bá pẹ̀rùn kò ní fẹ́ anybody jẹ àti pé tí èèyàn bá ro gbogbo nǹkan tó ti go through you just be one tí tọ́lọ̀ bá fún ẹ ní orí ọ̀fẹ́ wàá kàn máa wàá máa lo agbára ni òun la ṣe sọ fún everybody pé kóníkálukú má ṣe bó ṣe tó tó tó bá ṣe bó ti tó òkìkí àkàn mo sọ ni mo dìídì kọrin yẹn ni ipe kí aṣíwájú president Bọ́lá Tinubu má ṣe bó ti tó ọkọ Olúrẹ̀mí má ṣe bó ti tó tó bá ṣe bó ti tó òkìkí àkàn má ṣe bó ti tó Ọlọ́run Elédùmarè ń gbọ́ téèyàn bá ní tó bá ní kàn ṣe bó ń ṣe tó àti nǹkan táwọn èèyàn ṣe nǹkan máa bàjẹ́ kò ní ṣe kò ní lè kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́ tí ó bá ti wò kó dáa tó wọ́n sọ pé eléyìí tó ń ṣe báyìí you just for the good job tí wọ́n bá ṣe kó lè ṣó káwọn èèyàn dẹ̀ lè rí àní pé kó má ṣe wọ́n ti but normally naturally people are very mean and wicked tó bá rí àwọn ọmọ èèyàn tó bá rí ẹ pé ayé nà ẹ instead of gbẹ́kẹ̀ tó bá lè gbèjẹ́ nìyẹn nígbà tá ayé bá nà wá fi sílẹ̀ òṣà tó bá lè gbèmí wá fi mílẹ̀ bó ṣe bá mi but àwọn ọmọ Yorùbá yìí tó bá rí àwọn èèyàn tó bá nàyàn àtàwọn celebrate tó bá rí àwọn èèyàn tó bá nàyàn wọn ò ní gbà ẹ wọ́n tún máa dákun tí celebrate tó jẹ́ pé rẹ̀ celebrate Nigeria wọ́n tún máa cause problem fún ẹ you understand me ìpè ní ní gbogbo ìgbà yẹn mo ti rí pé ó máa ń misbehave mo ti sọ̀rọ̀ sí rí mo ti blog ẹ̀ ní ìgbà tó gbé táwọn aláàfin Ọ̀yọ́ ọ̀fọ̀ ìtìn tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tí mo kọ́ fi blog ẹ̀ yẹn pé wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ nílé mi àwọn ara wọn náà ló ń sọ̀rọ̀ ara wọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ Òkè Owó wọ́n sọ nínú ilé mi the same time tó ń sọ̀rọ̀ ẹ̀ ńgbà yẹn náà ń sọ̀rọ̀ Òkè Owó nínú ilé mi wọ́n sọ̀rọ̀ many of them bẹ́ẹ̀ náà you understand me ha but èmi ò tiẹ̀ mọ̀ but later tí èmi wá síbí tí mo dẹ̀ di blogger nǹkan kan one thing or the other little one thing mo dẹ̀ ń sọ tòótọ́ ọ̀rọ̀ ni mo dẹ̀ ń sọ èmi dẹ̀ ni wọ́n ń nà èmi dẹ̀ mo mọ nǹkan tó ń ṣe fún mi kò sí but àwọn nǹkan tó ń dá tó ń ti ṣe I will remember it and I will any day I remember it omi máa jáde lójú mi ó dàbí wọ́n ṣe sọ̀rọ̀ June twelve lánàá ni kò sẹ́ni tó bá pàtíkà nínú ẹ̀ gbogbo trouble àti nǹkan tó ń bá ṣe fún àti nǹkan tó sọnù àti gbogbo ìyà tó ń bá jẹ fún ẹ tó kàn fún ọjọ́ tó people could just show power over you you remember it and cry kò sí ẹnikẹ́ni tí ò ní tó bá yìí ń lo ẹ̀jẹ̀ àti omi mo sọ̀rọ̀ ńgbà ẹ̀ mo ti blog ẹ̀ bọ̀ tí ńgbà tí wàhálà ẹ̀ wá dé wàhálà Lizzy ó pẹ̀lú mo tún blog gẹ onírìṣà lórí ọ̀rọ̀ wàhálà lẹ́sìn mo tún sọ pé tí wàhálà lílísì bẹ́ẹ̀ ni pé they should leave mo dẹ̀ wá sọ ọ́ mo wá fi àṣẹ sí ìgbà yẹn ló ní peace of mind ìgbà yẹn ló ní peace of mind pé ẹni tó bá tún yọ ọmọbìnrin lẹ́nu o àti ọkọ ẹ̀ níbí báyìí I came out and I used the authority God has given unto me I speak for her despite pé àtijọ́ àjàdé tí ń gbà kì í ṣe pa àjà bíi ti ẹ̀jà mo kàn búlọ̀gì ẹ̀ ni èmi dẹ̀ kọ́ ni mo wá kọ̀ sí wàhálà fún nígbà tó wà ní gbòróngbà yẹn òun ló lọ òun àti tóyìn ló jọ ń jà bọ́tí tí mo fi blog ẹ̀ ń gbà yẹn mo kàn blog ẹ̀ máínọ́lì náà ni nítorí ọ̀rọ̀ aláàfin ọ̀yọ́ mi ò gbowó lọ́mì ìmọ̀ aláàfin ọ̀yọ́ rí as a personal person mo kàn rí pé kò rí àwọn kan things kò nice òun náà dẹ̀ lè máa mọ̀ bóyá ó dẹ̀ mọ̀ mọ̀ èmi dẹ̀ sọ̀rọ̀ ń gbà yẹn àti ọba dẹ̀ rí pé nìkan pé nìkan ní bàbá àṣàlẹ̀ o tó bá dẹ̀ tí nǹkan tí wọ́ bóyá èwo ò dẹ̀ rí nù bóyá èwo ò dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ but tó dẹ̀ ti ṣerú ẹ̀fẹ́ mi rí mo sọ pé gbogbo nǹkan tó ń ṣe wọ́n ń wọ̀ wọ́n ni and if somebody's care is not taken he's going to they're going to kill him and it happen mo ò sọ yẹn nìkan mo tún sọ ti aṣíwájú pé àwọn pípù yà àwọn ọmọ burúkú tí wọ́n kó mọ́ra mo sọ mo ní ọmọ burúkú wọ̀nyí o mo ní aṣíwájú mo ní kẹ́ ẹ̀ bá tètè rí sí o mo ní wọ́n máa pa ọ̀tá yín ọlọ́run ló dá wa dúró ọlọ́run dẹ̀ ló keep our life. if not ibo làwa bá wà lónìí i use that experience that i got with thing i mean what the experience tí mo ti rí àti nǹkan táwọn èèyàn ṣe fún mi mo fi wò ó náà ni mo dẹ̀ ti rí nǹkan tó ń ṣe when i don't want to go deeper into it and i speak for this lady pípa tí mo rí pé ogún bò gan gbogbo àwọn tó di ọ̀rẹ́ ìtàn dẹ̀ máa quickly èmi ò ń tètè manova bẹ́yẹn tó bá ti dé ní tẹ́ bá búra ní tẹ́ máa sáré sọ pé ẹ ti parí ìjà I do that nígbà tí mo kọ́kọ́ rí i pé mo fi bí ọmọ ọlọ́run mo fi wọ̀ síta pé okay ọmọ ọlọ́run ni mí o ìbùkún ni fún onílàjà ọmọ ọlọ́run ládẹ̀ máa pè wọ́n I try to settle things má dẹ̀ wọ sáàrin wọn they will be doing as if pé ìwọ́n ní kankan fún mi wọn ò fún mi lẹ́nìtìn Lizzy sọ pé wọ́n bèrè owó lọ́wọ́ mi èmi ò bèrè owó lọ́wọ́ Lizzy rí mi ìtọ́rọ owó lọ́wọ́ Lizzy rí mi kò dẹ̀ fún mi lówó rí mo dẹ̀ ń speak fún ni and we talk ngbà tó dẹ̀ yá mo gbálẹ̀ mo sọ̀rọ̀ fún ngbà tó dẹ̀ yá mo máa ń mọ̀ pé àwọn kan máa sọ fún wọn pé Auto Bola yẹn o ò gbúdọ̀ ṣe kíríkan kò sí oore tó lè ṣe fún wọn wọ́n sọ di burúkú simply because wọ́n bìlì kó sọ̀rọ̀ kan now nígbà tí n bá ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà tó dé wá di awájà tó ti wá di dẹ́tì tó wá di ọ̀rọ̀ wàhálà ó gbé píṣọ ọmọ mi mo gbé sọmọ ẹ̀ even gbogbo pàtó yìí ṣépè fún yẹn mo tún wá jáde fún mo tún gbàdúrà fún ọmọ ẹ lọ́sàn gangan báyìí ni mò ń sùn ni mo jí ni mo gbàdúrà fún ojú oorun yàrá ẹ̀ ni mo sùn sí níjọ́ náà lọ́wọ́ orí bẹ́ẹ̀ dẹ́wọ́n mi láti ojú oorun ni mo ti dìde mo gbàdúrà fún lẹ́sìn ó dẹ̀ di few days later ó dẹ̀ dìde sí mi ó ṣẹ̀ mí nà án mo rí pé wọ́n ń da ìpè bò lọ́tún àti ló sí ọmọ ẹ̀ kékeré wọ́n dẹ̀ ń da ìpè bò ìgbà tó gbé ọmọ náà lọ tó kọ́kọ́ dé tí gbogbo wọn kọ́ kò níyà tó ń ṣe gbogbo ẹ̀ tó ń bu mo sọ mo ní òkè àbídì mo ní grandma mo ní grandmother mi ń ṣe èmi kan mo bì but just so make I order ní kinní kan kinní kan you understand me Lizzy gbé ọmọ mi ó ṣe ìpè oríṣiríṣi ní ọjọ́ kejì tí èmi gbé ọmọ tiẹ̀ tèmi gbàdúrà fún despite bó ti bú mi rẹ̀ ṣé kò bú mi ni àbí gbogbo ibi tó ti bú mi kò wá ń bẹ́ẹ̀ ni kò lẹ́nu tó mi kò lè dá mi mú tó bá rí mi náà but mi lè máa sọ pé ẹni tó bá rí mi kò lè dá mi mú ó lè sọ pé wọ́n lè sọ pé òun náà fi ń jà owó tó wà lọ́wọ́ ẹ̀ kò ń ṣòwò lónìí bọ́tí nǹkan ti tèmi tèmi ń jà fún àti nǹkan tèmi wá gbé wá bí bàtí wọ́n sọ owó mi ni ogún mi ni wọn ò fún mi kò mo sì ń sọ di ọ̀la kò tí ì sí pọtíà tó pè mí tó sọ mi lè sọ bóyá star tán bá fún mi o bóyá tẹ́ni bí bá ṣe ẹ̀ mi o àbí tó ṣe page mi o bóyá mo rí kọ́bọ̀kọ́bọ̀ ọlọ́run má jẹ́ rí kọ́bọ̀kọ́bọ̀ mo rí sọ̀n pẹ́ẹ́nì bẹ́ẹ̀ o but ti pé kéèyàn kan pè mí kó sọ pé bọ́lá gbà mo ti send account number mi sí many people wọn ò but they giving people now iṣẹ́ tèmi dẹ̀ ṣe yẹn majority of them wọn àwọn tó ń fúnlọ́wọ́ wọn lè ṣe náà mo mọ̀ kàn rí pé àwọn èèyàn take me for granted àwọn onísìnkẹ̀dẹ̀ wọ́n máa fẹ́ kẹ́mi wá máa sọ wọ́n sáré manova wọ́n sáré click pẹ̀lẹ́lẹ̀ wọ́n sáré tó bá tún dọ̀là wọ́n tún jà me don't do that tí bá níbẹ̀ ṣeré mi níbẹ̀ ṣe tó bá dẹ̀ máa tí bá ti lo limit mi tán pẹ̀lú èèyàn ó ti tán mo lo limit mi gan fún mo lo time mi àti data mi àti everything mi àti energy mi àti authority àti àdúrà mi àti gbogbo nǹkan tí mo ní physically and spiritually ni mo lò fún Lizzy before he came for my daughter nígbà tó ní wọ́n sọ̀rọ̀ yẹn ìgbà tí wọ́n kọ́kọ́ ṣépè fún orí tiẹ̀ ni mo ṣe kọ́kọ́ pe ṣóbà lé kí lórúkọ gẹ́ẹ̀ tó ń ta cream yìí tí eh, gẹ́ẹ̀ bọ̀bọ̀ yìí tó máa ń polówó fún lórí Facebook torí ẹ̀ ni mo ti kọ́kọ́ polówó ni mo ti kọ́kọ́ We lady yẹn tí lady yẹn ó ní manager ní Canada ń bíbà manager Canada yẹn ó pè mí ó fẹ́ fi sítẹ̀mù wọlé mi gbà pé wọ́n fẹ́ sùn èmi sí court wọn ọ̀dẹ̀ mọ́ pé mi gan ready because a lot of things wọ́n ṣe ń gbà yẹn mo sọ mo ní pé tí ó bá tún tó bá tún ti ń gbé orúkọ ọmọ ẹ̀ tí wọ́n ń ba orúkọ tó ń ṣépè fọmọ ẹ̀ lójoojúmọ́ yẹn mo lẹ́ni tí ẹni yẹn bá ti ń polówó fún tó dẹ̀ ń support èmi ni mo fún ní gbogbo àìdí àyẹn náà tó fi máa bá ẹni yẹn náà sọ pé gbogbo àwọn tó ń polówó fún fún wọn wà behind some things àwọn tó dẹ̀ tún polówó fún yẹn náà àwọn tó tún wà behind it pàápàá celebrity náà ni but I don't want to go deeper into it ìgbà tó dẹ̀ máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n pé wọ́n fẹ́ mu pé wọ́n máa bu wọ́n sọ fún mi ọlọ́run ilé ìdìmọ̀ rẹ̀ gbọ́ ẹni tí mo sọ pé ó mọ Professor Yemi tí mo sọ pé family Professor Yemi tí mo ní family ìyàwó wọn yẹn tí mo ní ọ̀rẹ́ mi yẹn ó pè mí ni nígbà tí mo fẹ́ jáde tí mo nígbà tí mo ta ń sọ̀rọ̀ jẹ́ mo ní à ah, mo ní wọ́n tiẹ̀ ṣe ń sọ fún list báyìí mo lẹ́nu ẹ̀ dẹ̀ tún ṣe mí ó dẹ̀ ti bú mi níjọ́ sí ó bá tún ṣe mo lẹ́nu ẹ̀ ti ṣe mí báyìí ó ní kí n fílẹ̀ ó ní kí n jẹ́ ó ní ó ló yájú sáwọn àgbàlagbà pé kí n jẹ́ kán ni mo yẹ mọ̀ pé àwọn presidency àti gbogbo àwọn tó wà ní power wọn yẹn tí n bá sọ mi kàn fún ni tó sọ fún mi báyìí mo wá dúró mi ò sọ nǹkan kan ṣùgbọ́n bó ṣe ń ṣe yẹn náà ṣe nínú mi ò dùn bí wọ́n ṣe ń ṣe pè fún mi mo dẹ̀ tún wá wá sórí bíbà mo tún lẹ́yìn ìjọ tó sọ fún mi pé kí n má sọ tí èèyàn sọ fún mi yẹn ẹni tó sọ fún mi yẹn ó close mọ́ ìyàwó president mi vice president Ọ̀ṣínbàjò tó sọ fún mi yẹn ọ̀rẹ́ tèmi ní for long time ọmọ ẹ̀pẹ́ ni sọ̀rọ̀ àdìbí tó gbé yẹn náà tí ó lóun ní òtẹ́ tó lóun kọ́ ọjà sí yẹn ni wọ́n gbé ẹ̀pẹ́ ni àwọn ní ṣèbí custom lọ́kọ wọn ọba politician dẹ̀ ní ní ìlú ẹ̀pẹ́ ń bẹ̀ yẹn ọkọ tí lady yẹn fẹ́ is a custom officer he know is a strong person politician ni kò ṣe èèyàn lásán kò ṣe èèyàn yẹpẹrẹ náà. mo dẹ̀ lẹ́yìn ìjọgbọ́n tí kì í má sọ̀rọ̀ sí yẹn bó ṣe ń handle ẹ̀ mo ṣe ní kọ́ kí n handle kan kì í má sọ̀rọ̀ sí yẹn lèmi dìde lójú oorun níjọ́ náà lọ́hùn ni mo bẹ̀rẹ̀ sí pray fún lòun wá kọ́ èmi mọ́ kínní ló ń gbèjà àwọn MC àti gbogbo àwọn wàsí ẹ̀dẹ́ mi ò mo mo lẹ́ mo láì lò bọ́ kò sẹ́ni tó máa ṣe fún mi ní gbogbo wọn tó máa sáré mànúfà tó máa sọ pé wọ́n ti sẹ́tù wọn sẹ́tù ẹjẹ torí ọlọ́run kéèsì tèmi gbé aṣọ Facebook ta ló gbé wá ta ló sọ pé wọ́n gbowó lọ́wọ́ òun ta ló sọ gbogbo nǹkan tèmi nǹkan ṣe fèmí ta ni wọ́n ṣe fún gbogbo àwọn tó ń jọjọ ń jà lórí Facebook táwọn èèyàn kan tó bá ti ṣe fèmí tó ń ṣe burúkú yẹn fún mi tán quickly they will tell me that maybe ẹsẹ̀ bọ́ọ̀dù bá ṣe tètè sọ pé I forgive them tó jẹ́ pé òun ló máa kọ́kọ́ lọ bú wọn àfi tó lè máa sọ pé òun forgive dẹ̀ tó jẹ́ pé nǹkan tó ń ṣe jẹun nìyẹn màá máa sọ pé mo forgive wọn because mi ò ṣe yẹn jẹun náà èmi wọ́n disturb mi the trouble dey get me kò sẹ́ tó fún náà gbogbo ìyà tó fi jẹ mí bí gbogbo nǹkan mi tó bàjẹ́ wọ́n ti mọ bàbá ọmọ mi lórí ẹ̀ ẹ mọ ìyà tó ọmọ mi jẹ ní láti ṣọ́ọ̀rẹ́ ta ni wọ́n ṣerú ẹ̀ fún ní gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní orí Facebook yìí ta ni wọ́n ṣe nǹkan tó ṣe fẹ́mi tó ṣe fún mo ṣàlàyé gbogbo nǹkan táwọn èèyàn ṣe fún mi iṣẹ́ ìtàwọn èèyàn kó fi mí lọ́rùn lẹ̀ wọ́n lẹ́yìn náà wọ́n sùn mí mẹ́rìtì ni mo gbogbo ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fi kọ́ mi lọ́rùn simply because wọ́n fẹ́ terminate ayé mi and they want me to be coming to the àwọn celebrity dem no ma lo tó pọ̀ jù that is why the celebrity also they are going to be dealt with in that Nigeria system yes hear me kẹgbọ́n mi gbọ́ mi clear gbogbo yín tẹ máa ń ṣòkò ẹ gbowó àti tẹ máa ń ṣòkò ẹ oppress àwọn others tẹ kọ́ àwọn ọmọ ọlọ́mọ ní iṣẹ́ burúkú mi gbà mí tẹ bá máa gbé fake life nígbà mí láti máa fi convince pé intervene oppress you pay ẹ jẹ́ ń sọ kọ́kọ́ fún yín ọjọ́ tọ́lọ́pàá wá sínú ilé ọlọ́pàá yẹn ń sọ fún mi wọn kì í ṣe pé wọ́n délé pé wọ́n jókòó wọ́n ní a lot of things you went through you show many things on the Facebook you should stop showing things nítorí ẹ̀ sọ pé I should stop showing things irú ìwé tán fún mi tán sọ pé kí n dá owó padà yẹn They are telling me not to show it to the world. They are telling me not to show it to the world. I will show it. Because àwọn èèyàn ṣe ìkà fún mi, wọ́n dẹ̀ fẹ́ kí n shut up. Àwọn èèyàn rọ̀bù wọ́n fẹ́ wọ́n máa sọ pé ẹni tí ò ní wálé mọ́. Lizzy ti ṣe òwe ní ọjọ́ kan pé ẹni tó ṣiṣẹ́ tẹ́ pé kò ní jẹ́. Nobody mo sọ ni kò sí ẹni tó bá gbé ogun tì mí. Tẹ́mi ò pààyàn àdàbí tẹ́ pé nǹkan tó ń ṣe ìkà tó ń ṣe fẹ́mi yẹn. Èmi ń ṣe fún yàn. Àdàbí tẹ́mi bá ti gángọ̀ pé kí ilé èèyàn kan kó wà àbíkáyé èèyàn wó. Ariwo tẹ́mi pa tẹ́ máa sọ káyé mi wọ́n ṣe fẹ́ ṣayé mi kó má rí bẹ́ẹ̀ because mi ò fẹ́ kí olóòtítọ́ mi kó kú sípò kà téèyàn bá tiẹ̀ wáyé ọjọ́ kan ló máa kú ṣùgbọ́n mi ò ní kú lọ́mọdé mi ìdẹ̀fẹ́ kí wọ́n parọ́ mọ́ mi because they don that to me for my father tó jẹ́ pé wọlé ayé kú o pé ayé ò wọ́ mo dẹ̀ make covenant pé bàbá mi ò preacher I am a preacher of the gospel and nobody will persuade me to the level pé màá never kàkà bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ fún mi ní àdúrà pé ẹnikẹ́ni tó bá sọ pé kí n kú sẹ̀ tó ń ṣiṣẹ́ tó dẹ̀ ń sọwọ́ mi láti jẹ́ pé kẹ́mi mi lè bọ́ pé kí gbogbo wọn ṣòfò tọmọtọmọ wọn máa ní wọn ṣépè fọmọ kékeré ọmọdé ni mí lọ́wọ́ àwọn tó ni mí tí mi bá níyà tí mi bá ní bàbá gan ọmọdé sì ni mí jòjòló lọ́wọ́ ọlọ́run kí ni èjì mi níbi tí àwọn mìtúsẹ́là tó ń dàgbà tó ń dàgbà mi ò ṣe mìtúsẹ́là mo dẹ̀ sọ pé with long and prosperity will I, I promise you and show you my mercy and gbogbo nǹkan tó ń ṣe yẹn wọ́n máa ní kàn ṣe ni kò ń ṣe pé òun náà ló máa ṣe tó bá ṣe tán wọ́n máa sọ pé tán bá ti wá wá wọ́n fẹ́ kèmí tẹ láìkì sí wọn tí mi bá ti tẹ láìkì sí wọn àwọn náà ò ní tẹ láìkì fẹ́ mi a máa dì pẹ̀lú ẹ a ní jẹ́ kó rérò a máa ba platform ẹ jẹ́ máa fi èpè báyé anybody jẹ́ èpè mi dẹ̀ máa ṣẹ but mi ò fẹ́ kẹ́nibọ̀dì cause wàhálà fún orílẹ̀-èdè yẹn because in tí ọlọ́run fẹ́ lu aṣíwájú fún mo fẹ́ kí ọlọ́run kó lò wọ́n kí gbogbo ìlú rí i pé yes ọlọ́run i pé kì í ṣe àwọn tó sọ pé people who even nominate aṣíwájú eh, hate Nigeria so much wọ́n lè mọ̀ pé Ọlọ́run ló nominate wọn but he used my mouth and tó àwọn tó sọ̀rọ̀ kó dẹ̀ kó ọ̀rọ̀ wọn jẹ pé intẹ́ sọ o kò ṣe bí Ọlọ́run ṣe kì í ṣe intẹ́ èrò kọ́ lọ́lọ́run rò èrò Ọlọ́run yàtọ̀ sí ti ènìyàn lójú àyín lójú yín iṣan yín àtagbára yín lè fẹ́ fi ṣe nǹkan ṣùgbọ́n okun àti Ọlọ́run Ọlọ́run ni Ọlọ́run máa fi ṣe nǹkan fún ènìyàn kì í ṣe agbára ènìyàn nobody tó ní agbára níbi tí Ọlọ́run wà tó bá lọ fẹ́ lóṣùn ẹ a rí àwọn èèyàn kékeré tó wà láyé tó jẹ́ pé ọmọ kékeré ni wọ́n tẹ́gun wọn wà tí wọ́n tó ṣubú lulẹ̀ tí wọ́n kú tí wọ́n fún ọlọ́gùn jẹ nǹkan kò ṣe wọn ẹlòmíì dẹ̀ dàgbà alàgbàlagbà arúgbó á tún ṣubú á ti rí ní òòdù ní òòmù wọ́n á ṣubú lulẹ̀ báyìí ẹ máa rò pé wọ́n máa kú wọn ní kú wọ́n tún dìde wọ́n dẹ̀ ti dàgbà míì ti wọ eighty míì ti wọ ninety èyí tó dẹ̀ jẹ́ kékeré á dẹ̀ kú bó ṣe wọlọ́run ló máa ń ṣe ọláì nígbà tó ń ṣépè fún báyìí mo gbé lórí mo àtàkẹ́ nìyẹn gbogbo èmi gbogbo wọn máa bú mi ẹni tá a bá tún wá gbèjà náà á tún wá darapọ̀ máwọn tó máa tún bá mi jà láti máa bú mi màá ṣe ìpè fún wọn tí n bá gbàdúrà fún ẹ tó bá lò fàdúrà màá ń ìpè fún ẹ tí n bá tí ọlọ́run bá lò mí fún ẹ tó bá sọ pé ò mọ̀ sọ fún ọlọ́run mo mà ti ṣe bẹ́ẹ̀ ṣe ní kì í ṣe òkò dẹ̀ mórè o bíbélì ẹ sọ pé tó bá ti fi ibi sun rẹ bó ṣe máa rí fún rẹ o èmi ò ní èmi ò ṣe competition pé ẹ tá a bá jà máa tètè parí mi ò bá yàn jà pé táwọn èèyàn bá ṣẹ̀mí mi ò ń tètè bínú many things ní ní sì ṣe tó yẹ pé kò yẹ kí speak fún rárá but èmi ọmọ tó gbé dání yẹn ó ju oore ọ̀fẹ́ ni torí ẹ̀gbà tó ọmọ yẹn ṣe birthday of reason mi ṣe bẹ́ẹ̀ mi ṣe happy birthday fún kí ló cause mi ṣé ìwọ ti ṣe fèmí rí ni èmi ti celebrate ọmọ ẹ̀ rí o celebrate mi rí ni wọ́n máa ní celebrate ni wọ́n kí lèmi kí lèmi àwọn tẹ̀mí kà sí celebrate lọ́dọ̀ tèmi tó bá ti jẹ́ celebrate ìwọ tó bá build ayé ni kì í ṣe ìwọ tó bá oppress àwọn èèyàn kì í ṣe ìwọ tó bá pọwọ́pọ̀ láti bá ayé èèyàn kan jẹ́ láti sọ pé kí orílẹ̀-èdè kẹ́ máa bá àwọn kan ayé kan jẹ́ kẹ́ máa create àwọn sins wọ́n create sí orílẹ̀-èdè nàìjíríà tèmi bá ní agbára tó bá fi mí jẹ nǹkan kan woman's akiri kan máa sọ fún wọn tó bá gba ọkọlọkọ pàápàá wàá lọ sẹ́wọ̀n tó bá kàn gbọkọlọ tó bá tún oppress tó jẹ́ kẹ́ni tó ìyálé àbẹ́nìkan tó bá tún dà láàmú máa kó máa lọ ẹ̀wọ̀n ẹ̀ òfin wà nínú òyìnbó náà wà tí òfin bá ti wà táwọn oníbọ̀rọ̀ bọ̀dọ̀ bá dó sórí òfin sórí gbogbo kíní wọn kò ní sí kíkẹ́ níbọ̀dì má kò máa ṣe yàmàyàmà ṣe bó ṣe wù wọ́n ṣe bó ṣe wù wọ́n ẹlẹ́ àṣe bó ṣe wù ẹlẹ́ àṣe bó ṣe wù kò sí ìlú náà ti ṣe bó ṣe wù wọ́n tẹ́nu kàdúkọ́ máa ṣe bó ṣe wù tí orílẹ̀-èdè máa ń ṣẹ̀tù. so láàárọ̀ wọn ti sọ fún mi ẹni tí mo dẹ̀ pè lẹ́ẹ̀kan náà tó ṣe bá mi sọ̀rọ̀ celebrate mo sọ onílẹ́gbọ́n yẹn kí ló dé mo ti sọ fún ẹ tó o bá fẹ́ personally tó bá pè mí owó ni mo fi ṣe ṣáàtì ńgbà yẹn mi ò béèrè owó lọ́wọ́ ẹ mo ra dátà mi kò lóye lẹ́lọ́ béèrè owó tí mo ti owó tí mo ti san lórí dátà nílùú yìí is more than fifty thousand bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ tó dẹ̀ kọ sínú sísẹ́mi pé mo sì ṣe tí mo gba tán yọ táàtì ẹ̀mẹ́ yẹn lẹ́yìn tán yọ táàtì tán kò gbé kò gbé fifty yàtọ̀ sí business ní bá ṣe o kò pé fifty thousand owó tí mo dẹ̀ ti san tí mo ti san ná lórí àwọn dátà mo ń ṣe ra fóònù láti láti blog lórí bí èló ni mo pa wọn ò ní jẹ́ wọ́n máa dúró tì mí báyìí tí wọn ò ní jẹ́ kẹ́nìbọ̀dì kó wá kó wọ kínní nísìnyí àwájọ kò wá máa sọ fún wọn pé ẹ lọ block wọn dànù simply because I say the truth kò lè stop me. tó bá kù èèyàn twenty lórí platform mi tí n bá sọ̀rọ̀ àwọn twenty àwọn kan wà tó máa fẹ́ wo platform mi kò dẹ̀ ṣe ordinary people the people that will block me they are the criminals the criminal lisi ò lè pàṣẹ fún anybody anybody tó wà ní power pé kó block mi kó block mi àwọn tó bá ń control tí wọ́n fẹ́ kó mọ òjé wọn ni wọ́n máa pàṣẹ fún pé kó wá jẹ́ kí wọ́n block mi àbáwọn celebrate yẹn mi ò sọ pé wọ́n ń ṣe celebrate but tó o bá ti build ayé tó jẹ́ pé ó ń ba ayé jẹ́ tó dẹ̀ ń pèrè nìkan tó o bá jẹ́ tó jẹ́ pé ìkà ló máa ṣe tó máa máa pèrè fún èèyàn lọ́lọ́wọ́ mi ló dey take that thing ìbàjẹ́ pastor ìbàjẹ́ muslim ìbàjẹ́ celebrate bẹ́ẹ̀ ni mo sọ because nǹkan tèmi iṣẹ́ tó ń rún èmi wá ṣe nìyẹn and I will do it and I will succeed only whatever you find your hand doing do it you will prosper the work of God tọ́lọ́run ti fún èmi tó ní kí n ṣe tó yẹ ní kí n sọ yẹn mo máa prosper tó o bá gbọ́ wàá ṣe rere àwọn tí ò gbọ́ ètò kú tán ló máa kú ó kú ètò ló máa pa wọ́n pa ètò ló máa ṣe wọ́n ṣe so because I have the Lord has given me and kan náà wà hey so you that you talk about Atiwaju that time that anybody that vote Atiwaju hey eh, they will ṣọmọnù mo ṣe mo sọ pé mo sọ bẹ́ẹ̀ ẹni yẹn kọ síbẹ̀ olóògbé a máa delete o mi ò delete ẹ̀ náà because bàbá ọmọ mi lẹ́yìn tí mo gbé aṣọ jáde ni wọ́n kọ́ bàbá ọmọ mi ní APC bàbá ọmọ mi yeah so ṣé máa sọ pé wọ́n máa àwọn to bá ṣe wọ́n máa ṣe òjèrè ọmọ ni ṣé máa sọ ni èmi kọ́ mo bí ṣùgbọ́n mo bí ọmọ fún ọmọ mi dẹ̀ fi lè mú dẹ̀ mọ́ kan lẹ́yìn ìgbà náà wọ́n kọ́kọ́ bá finance mi jẹ tọ́lọ́ wọn ò bá gbé mi sáyé tí ò bá jẹ́ kí n wà láyé lónìí nǹkan tí ọlọ́run ò bá jẹ́ kí kí ọlọ́run mi ń sẹ́yìn kí n you think I will be talking today ọ̀tá mi àti So and this guy came out wọ́n dẹ̀ máa fẹ́ kẹ́ just settle with them tó o bá settle wọ́n máa ba platform tó o bá ba platform jẹ́ máa ṣe èpè fún mi dẹ̀fẹ́ mi ní fẹ́ kẹ́ anybody torí èpè mi èpè yẹn ó bá ti rún ẹnìkan kò sí ògùn tó lè gbé wá tó máa ràn mí tó o bá bẹ̀yàn tì mí pé tó o bá sọ pé ògùn tó ń gbé wá yẹn ló ṣiṣẹ́ tó o bá bẹ mínísítà sí mi máa ní problem bẹ́ẹ̀ ni kì í ṣèlú ni máa fún wọn ọ̀run ni máa pe máa pe ọ̀run ọ̀run o ọ̀run o ọlọ́run o máa pe bẹ́ẹ̀ ni ọlọ́run á dá gbogbo nǹkan tó bá dàmí láàmú á dàrú tó bá tò tẹ́lẹ̀ á dàrú wọn lọ́wọ́ I don't want that I don't want anybody to disturb me any longer. Èmi ni mo wá sórí Facebook nígbà mo mọ nǹkan tí mo nígbà tí mo mọ̀ wọ́n mo mọ nǹkan tí mo ṣe nígbà tí mo mọ̀ wọ́n tí ọkàn mi ò bá balẹ̀ mi ò ní máa fún àwọn ní mọ́tò ìgbà tí Ọlọ́run dẹ̀ sọ fún mi náà pé I'm going to bless you this place. Mi ò wá láti sọ pé mo fẹ́ jalè kò sí nǹkan tí wọ́n ti pè mí wọ́n ní pé kí ìjọba kó máa ṣọ́ mi àwọn lólè àwọn náà máa sọ fún wọn torí pé wọ́n close mọ́ àwọn kan láti sọ pé láti pè mí lólè kò sí nǹkan tí wọ́n ti rò pù mọ́ mi lẹ́sẹ̀ kò sí simply because mo ṣe ore ore ni mo ṣe gbogbo nǹkan tí mo ṣe fáwọn celebrity you don gang people you don count yourself important as if you are the one that created Facebook don't do that don't do that to me I don't give a damn for when you want to gang me you want to tell me you want to humble me to something I hate the bullshit ìwọ ló bí mi ìwọ ló gbọ́tọ̀ mi dàgbà ni ìyá mi kò lè sọ fún pé kùbí tí máa gbà mo máa sọ fún wọn wọn ò lè sọ fún mi láyé pọ̀ kúbi tí màá mo máa respect mo dẹ̀ máa tọ́jú wọn gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ pé kì í ṣe ọlọ́run mi ò dẹ̀ ọlọ́run èèyàn ló kọ bible but i will do according to the spirit of God in me i will not suffer anybody ṣé èmi tí mi ò fẹ́ káwọn èèyàn tó wà ń gbòòrò kó suffer ṣé èmi máa jẹ́ kára lẹ́mi suffer but kí oṣù dáadáa tó káwọn máa pè ní burúkú kó dẹ̀ fẹ́ pa ètò torí ẹ̀ irú irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ṣe celebrate to me o àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ṣe celebrate to me so for those of you want me to call tó bá pè mí tó bá bẹ̀ mí tó bá pè mí kò ṣe pé kẹ́nìbọ̀dì máa tag mi pé we are sorry tó bá pè mí tó bá bẹ̀ mí àbí kẹ́ máa ṣe báyìí fún mi no that is not the way kì í ṣe bí ọ̀rọ̀ yẹn ṣe rí tẹ́lẹ̀ nìyẹn tó bá pè mí tó bá bẹ̀ mí i will forgive them i will even tell God to forgive them tó bá ṣe pé a kàn fẹ́ play ọgbọ́n ni ọlọ́run lè máa forgive yín ẹni tó náà má dẹ̀ bínú sí mi ní bá ṣe rí ẹni tí ò bá ronú kú ọ̀dà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tó i will not talk to the person bàbá tó jẹ́ president nàìjíríà gan-an wọ́n ti wọ́n wọ́n ti gbàdúrà wọ́n béèrè fún a lot of forgiveness from God that they want Nigeria to be okay they has prayed and is still ready to listen kó ṣe káwọn kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà kan máa ṣe bíi pé wọ́n jẹ́ ọ̀rẹ́ sí orílẹ̀-èdè náà kó dẹ̀ jẹ́ ọ̀tá kan máa babẹ̀ jẹ́ kan máa fẹ́ ṣe bíi pé wọ́n gbọ́n you don't wise so long you don't you don't do competition with me the money office tó lóun ní àti four hundred anything about ẹ̀ jẹ́ one billion lónìí kò ṣòun lónìí náà wọ́n fún ni owó gọ́ọ̀mẹ̀ntì nìyà àwọn bàbá àwọn èèyàn pọlitíà náà wọ́n fi ṣeré bẹ́ẹ̀ ni mo sọ báìbù lélẹ̀ tó bá jóun ni kó wá sọ fún ayé tó ń gbà lóṣù bó ṣe rí ọjọ́ tọ́lọ́run bá bless mi àwọn ṣàlàyé for you now báìbù rè they give wọ́n máa ń dáwọn ìlókòwò náà yes they do a lot of things bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó wá sọ tèmi nísìnyí bá lọ bí iṣẹ́ ní last friday wọ́n fún mi ní one three fifty mo ṣiṣẹ́ ọjọ́ méjì five hundred wọ́n yọ tax one fifty something kúrò nínú ẹ̀ àti owó owó nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n fún mi ní change yòókù three fifty mo san sí àkáǹtì ọmọ mi ó ní mo ṣe draw tí mo fi mọ mi àwọn credit mi mo ní láti sanwó kí n bá lè rówó ra ticket tó bá tẹ̀ tó máa fún mi níbi iṣẹ́ tó máa tó máa ríṣẹ́ mi i have the credit gbogbo àkáǹtì ẹ̀ wà ní debit and i'm both of it but ìgbà tèmi mọ àwọn èèyàn yẹn tó bá jẹ́ pé ara ni mi báyìí ṣé wọ́n máa lè súnmọ́ mi wọn kì í bú lórí burúkú tó bá wá ṣèkà fún àwọn èèyàn tó wọ́n máa gapá kí wọ́n fẹ́ gapá apá wo ni wọ́n fẹ́ máa gà àwọn máa sọ pé ẹ má gbàgbé àwọn celebrity ẹ máa ránṣẹ́ àwọn èèyàn kan sí mi ẹ máa fẹ́ sọ fún wọn kó wá bá mi kán máa play lórí intelligence máa ṣépè fún wọn don't disturb anybody ma, ma don't disturb me i don't do competition with you àbí kò ní o fẹ́ ṣòfò ni ẹnikẹ́ni tó bá dà mí láàmú tó bá play lórí intelligence mo fẹ́ ṣòfò ni ní tí bá ti ní mi ìfẹ́ má ṣe fún mi tó bá ṣe fún mi ọlọ́run máa ṣe ní tó fẹ́ fún ẹni o tó bá ti bá ní tí mi ò fẹ́ rè tó bá ṣe fún mi lágbára ọlọ́run máa sọ fún ọlọ́run ẹni tí mi ò ẹni tí mi ò fẹ́ ẹni ṣe fún mi ní tí ò ní fẹ́ láyé tó máa tí ò ní fẹ́ títí ó máa fi kú lọ́ba mi ṣe fún má dẹ̀ jẹ́ kúrò náà yé máa ní kó bá mi lẹ̀ mọ́ tipẹ́tipẹ́ létí mọ́tí ìdí bá ti fẹ́ don't do it for me tó bá sọ fún mi ọmọ mi rèé mo máa ń sọ fún ìdí mi ò fẹ́ this is what I don't want tí ò bá ti ṣe ánímọ́ ah, mi okay I understand what you don't want tell me you have you are my daughter but ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dá lè e fẹ́ You have your right as a daughter, as a child, younger than me. Doesn't mean you don't have rights. Everybody have their rights. I will not deny you from your rights. And uh, don't deny me from my rights. If you cannot give me what I want, don't do what I don't want for me. You don't cannot give me what I want, fine, hold it. God will God will give you strength. Tí o bá tí There bá no problem. I'm not talking about money Oh, O lè ṣe tí mo fẹ́ fún mi, but tí mi fair fẹ́ má wá ṣe. Tó o bá ti lè ṣe tí mo fair má wá ṣe tí mi that's it and you are already jọ̀rẹ́ ni in tí èèyàn bá ti lóun ò don't do it for the person Mama máa tọ́gbọ́n kòkò máa sọ pé a máa hàn tẹ̀ ní disturb ẹ̀ again àwọn kan wà wọ́n sick wọ́n láàárọ̀ kùtùkùtù wà tó jí láàárọ̀ yìí wọ́n ti gbé wọ́n rò bóyá torí aṣọ tán bá wọṣọ kan bóyá máa aṣọ yín ò so kò kò ṣe anything fẹ́ mi ó wọ aṣọ ìyálà ìyá aṣọ ó wà lọ́jà èyí tẹ́ wo ni Ile yín gan kò ṣe anything fún mi i cannot be threat because of the dirty rag mi lè rag ni àwọn China tó ṣẹ́gun àtàwọn bóyá Italy anywhere tó wá ti ṣe wọn wọ àwọn bò wọ́ so I'm not being threat aṣọ yẹn kọ́ ló make yín I'm not looking at your clothes tó bá wọ aṣọ kó ṣe make up kó ṣe kó trail me I'm looking at your inner mo fẹ́ wo nǹkan tí tó ṣe ni kì í ṣe kéèyàn kàn máa wọṣọ kó máa sọ àwọn bàbá yẹn àti àwọn ìyá yẹn àti gbogbo àwọn ìyàwó èèyàn pàtàkì tó wà lórí ẹ̀rìn nàìjíríà tó ń dẹ̀ gbé mílíọ̀nù dá tí wọ́n tó ẹ pé lára owó tó ń bá gbé dání lẹ̀ máa ti ṣe kán kú báyìí wọn náà máa ti fún yín ìyàwó wọn ẹ lówó tí ìyàwó wọn ní but ìwé they will come out simple ìyẹn kaṣọ kọ́ ló make yín náà and i'm not abusing people but respect is give and take don't count yourself that without you in nigeria celebrating nigeria wọ́n dìbò ní america wọn ò lè sọ pé tòtórí táyì fi celebrate ṣe america government àbí canada ò ní lè ṣe kankan you are no you are too you are too tẹ ṣe policy ẹ ṣe policy don't be disturbing nigeria system and destroying corrupting it kẹ́ẹ̀dẹ̀ má bá wọn no we don't want that you have caused a lot of problem also tabati àti ní celebrity tó to tó ní kọ́kọ́rọ́ tó ń jalè ní orílẹ̀-èdè nàìjíríà kò ń ṣe rọ́ àti ní kọ́ celebrity tó wà involved in many things tabadẹ̀ sọ wọ́n máa nírọ́ ni. a fẹ́ láti tú anybody ní àṣírí mo. a dẹ̀ sọ pé a fẹ́ máa tú anybody ní àṣírí ṣùgbọ́n don't gang me don't believe that you are many Be ṣe wà tẹ́ strong yẹn a máa fi bá yẹ̀yàn kan ni you cannot break me you cannot really break ọlọ́run ẹ̀dẹ̀ lè bá yẹ ọlọ́run jẹ́ you have tried it and i'm not ashamed ní ma sọ pé ma ní mi lówó ma sọ pé owó rèé ẹ lówó ẹ̀yin wà òkè but you have many things then study tèmi bá sọ tábà ní ká máa wọnú ayé yín tábà ní ká máa wọ wọn kò máa sọ pé Auto Bola máa ń ṣọyọ ayé wọn níjọ́ kan ẹnìkan sick lára wọn kẹ́mi èyí tó fẹ́ gbò báwo mo ṣe mọ̀ pé ó fẹ́ gbò yíyọ nìkan ló máa fẹ́ gbò tó fẹ́ girlfriend gbò ni nígbà yẹn lọ́hùn nígbà tó sick the Lord show me something and people are talking and they were tagging me because of they anything náà bá ṣe wọ́n máa fẹ́ kémi náà ṣe they want me to talk about it and they want me to pray for her tó bá pray fún mo dẹ̀ jáde níjọ́ as i was praying o bó ṣe wọ̀ mọ́ mi lọ́wọ́ nìyẹn bó ṣe wọ̀ mọ́ mi Ba nìyẹn mo wọ́n ṣe gbé àwọn ọmọ kan jáde nìyẹn tó blog Lara, àwọn ọmọ tó máa ránṣẹ́ lára wọn mo ṣe bẹ̀rẹ̀ sí máa wọ́n bẹ̀rẹ̀ sí máa drag mi mi obu, o mi ò o and i was even on her side wọ́n wá lọ kò láìpẹ́ láwọn tó sọ̀rọ̀ tó ṣe kiri tó tẹ̀pẹ́ wọ́n wá lọ ṣe because they are just using them to come and look for my trouble tó bá ṣe dáadáa fún wọn wọ́n á dojú ìjà kọ ẹ́ tó bá ṣe tán bá àtàkẹ́ tó bá àtàkẹ́ wọn padà bọ́ ṣe àtàkẹ́ wọ́n tún dojú ìjà kọ what for irú ayé wo nìyẹn irú ayé wo nìyẹn that is to say they don't want you to breathe they don't want you to do anything they just want you to shut up tó bá shut up gan wá wá wá ẹ níjà èyí tó pè ní ọ̀kẹ́ owó ń jọ yẹn jẹ́jẹ́ mi ni mo celebrate dino sórí bí màá tó lóun ṣe bẹ́ẹ̀ dé bó ṣe wá nìyẹn tẹ́mi náà dẹ̀ mọ ọjọ́ kejì mo dẹ̀ wọṣọ kan bá ń jó bí mo ṣe máa ń ṣe bó ṣe wá nìyẹn tó wọ aṣọ India kọ́ báyìí bó ṣe wá rẹ́ni kékékékéké náà bẹ̀rẹ̀ sí tag mi òun ni náà wọ́n máa tag mi pé ó wà okay the money you are spending can you account for us ṣé o lè sọ fún wa gbogbo iṣẹ́ tẹ̀mí ṣe láyé mi mo ti sọ owó oyin iṣẹ́ yìí lẹ ní owó tẹ̀ ná dábí you are àwọn kan wà ní ìjọba Nàìjíríà tó ti lò yín láti ṣe corruption tó bá dẹ̀ ní kẹ́ san tax ẹ lè san àwa ń san tax gbogbo mọ́tò mi tí mo gbá stage mo máa san ní airport i mean ní port authority ẹ máa máa display aṣọ níbi ìbá wọn ní tẹ̀mí bí mo ṣe display aṣọ mo ṣì display aṣọ lọ́ra ni aṣọ olórí aṣọ mi mi àtàṣọ amẹ́ríkà kan báyìí tí mo rà èló dẹ̀ ni mi ì tí ì raṣọ two thousand mi ì raṣọ one thousand odidi lọ́jọ́ tí mo ti débi ẹlòmíì ti raṣọ one thousand ó ti rà ní nàìjíríà àmì tó máa raṣọ five hundred thousand ẹ̀ẹ́dẹ̀ san tax àwọn tó tà fún yín wọn san tax ẹ̀yin náà tẹ́ ra ẹ̀sán tax tó o bá raṣọ láti online gan pàápàá o máa san tax wọn máa sọ pé tó ṣe Canada ló ń bọ̀ wá ti san tax ẹ̀ wọ́n ti sọ pé tax here is like this you pay your tax because the cost is coming to Canada tó bá dẹ̀ ti rà kan tó bá jẹ́ nàìjíríà gan ló ti rà tó bá gbé débi tó bá ti ọjọ́ ẹyọkan àbí méjì wọ́n máa san tax wá ní custom wá ní kó lọ san owó ẹ̀ kó tó wá gbà. you are not paying tax and you be oppressing people and you are doing ìwọlọ ẹ̀yin lẹ́ẹ̀ máa náwó ẹ wá sọ̀rọ̀ ayé di ọ̀lẹ́ ń gbádùn you don't work ẹ̀yin obìnrin especially and you ẹ máa dẹ̀ wá fẹ́ kọ́ máa worship You tell ẹ máa fẹ́ worship ṣé mi ni In the worship yín i don't take bullshit because mi ò kó yín jẹ. kí ṣe ìrìnkọ́ lè wà lórí Facebook million Nigeria is millions millions of Nigerians are on Facebook you are not patronizing me my page you have not bought anything from me again again before most of you ti mo rírí owó lẹ gbà lọ́wọ́ mi èmi lọ́wọ́ mi lẹ gbà mi ò jówó yín rí ẹni tó bá fún mi lówó ní celebrate kó sọ pé òun ló fún mi lówó tẹ́nìkan bá zán ṣẹ́ fún ẹni tó bá ní kó fún ẹni two hundred dollar gan bí ètò bẹ́ẹ̀ tó wà lamẹ́ríkà fún ẹ wọ́n ní kó iṣẹ́ ikú náà fẹ́ gbé fún ẹ kan bí pé kan gbé ṣe Tinubu wá kan sọ pé Tinubu ṣe báyìí báyìí báyìí báyìí ó kan máa sá pamọ́ pẹ́pẹ́pẹ́ kan tó wá jáde kan máa ṣe bí ọ̀rẹ́ sí ẹni náà I don't need play like this don't play hanky panky with me you don't patronize me I've never seen any of your page I don't mi ò rí mi ò rí kíní mi bẹ́ẹ̀ kò sí kíní mi bẹ́ẹ̀ and you want me my máa You saw a platform kí máa celebrate me for what do you ever celebrate me why do you want people I want to share that. That bá jù lọ ẹ máa come and celebrate Me no kò yín jẹ ẹ dẹ̀ máa tax if you trouble me with two people tẹ́ bá go and block her i'm not going to give a damn To really mo ti wò lánàá tó sọ pé gbogbo wọn block wọn padà can I say, "What you're sọ fún important people yẹn tó bá kú fifty wọ́n máa wò àwọn important people yẹn dẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ tí bá dẹ̀ ti declare fún tá bá ti sọ̀rọ̀ tó dẹ̀ mọ́gbọ́n wá lọ fún àwọn important people they will take note and then wọ́n dẹ̀ máa take charge wọ́n dẹ̀ máa ṣe kíni wọ́n máa ṣiṣẹ́ lórí yín because what we are doing is for Nigeria to be settled what we have done not done to me in now èmi fúnra mi mo ti àwọn mo ti kọ́gbọ́n ọlọ́run dẹ̀ tó wá lò mí bí instrument láti gba oní order sílẹ̀ you keep people tọ́ba lẹ́ẹ̀pàyàn máa lẹ́ẹ̀pàyàn you keep people for real tẹ́ ẹ ṣe ń gàǹgẹ̀yàn náà ṣe lè ń pààyàn you gang yourself ẹni tó bá bá yín ṣorogún ta lèmi àti ẹjọ́ ṣorogún nù yín ta ni mo wá dùn kan ta ló gbọ́ pé mo dókọ̀ ọkọ̀ òun rí mo lọ gbọ́kọ̀ òun rí. you gang people do you ever see me on your platform and kí n bẹ̀rẹ̀ tag kí n bẹ̀rẹ̀ sí ṣe hàn hàn mọ́ kí n máa ṣe if you beg me gbàyẹn mo sọ̀rọ̀ ti yín torí ẹni mo kọ́kọ́ rí làárọ̀ ni o tó bá dẹ̀ bẹ̀ mí èmi ń jẹ́ mo gbàdúrà fún ni ó dẹ̀ sọ́dọ̀rọ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí bú mi ṣé ẹni tí wọ́n tó torí bú mi tí wọ́n wá bú mi tẹ́mi máa ma fún yín tẹ́ máa bú mi ẹ máa ṣe tán máa sọ pé wọ́n lọ forgive me ọlọ́run kò lè forgive yín ẹ ìgbà tẹ́mi ò kì í ṣàjẹ́ tí máa kàn fẹ̀jẹ̀ sínú màmá tutọ́ fún jáde mi ò rún old grudge against anybody but you know what I don't use my grace for anybody anyhow any longer you don't take me for what o ò fi mí wọlẹ̀ mo ti gbàdúrà fọlọ́run ṣe ọlọ́run ló bẹ̀ mí níṣẹ́ yẹn ó dẹ̀ rí nǹkan tó ṣe fún mi finish. tó bá ṣèkà fún ẹ tán wọ́n wá fẹ́ kó padà wá ìwọ náà ló máa bẹ̀ wọ́n èló lówó oyún tó ti wà lọ́wọ́ mi celebrate tó ti fún mi lówó ọjọ́ tí mo ti ń pariwo sí talẹ̀ fún lówó ẹ sábọ̀ lẹ́ máa lọ tẹ́ bá ti lọ forí kó jábìn níbẹ̀ tọ̀ ẹ máa kò sí tó kàn tó pẹ́ yìí náà majority of ilẹ̀ ló lẹ́ fi ń jà gbogbo yín tẹ́ bá ní àì máa ṣàlàyé tẹ́ bá trouble mi ìgbà tí lísì náà lọ bẹ̀ ó lọ fi jà ni ó bumerang ni ó bumerang ni gbàtẹ́mi ń sọ̀rọ̀ fún bíbáyìí three years ago eléyòó ṣe kó pé ó máa ìgbàtẹ́mi ń sọ̀rọ̀ fún ní bíbáyìí lẹ́yìn náà ló lọ sọ́dọ̀ esabod ó dẹ̀ tún sanwó fún abẹ́mi gbowó lọ́wọ́ ẹ̀ èmi ò gbowó lọ́wọ́ ẹ̀ náà mi ì dẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ló tún parọ́ mọ́ mi pé mo gbowó lọ́wọ́ pé òun tún fẹ́ mi lówó olúwa gbé ṣáàtì wá ẹ wá wo Auto Bola ọjọ́ tó pé òun tó tọrọ owó irọ́ burúkú èmi Bọ́lá mo wá jáde mo ní ti bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ rí o kí gbogbo nǹkan ti bá wá láyé mi kì í má rí o ṣùgbọ́n tí ìgbà tọrọ lọ́wọ́ ẹ̀ o mo ní gbogbo tó bá kó jọmọ ló máa pàjẹ́ lójú ẹ̀mí wọ́n wá sọ pé mo máa ṣépè fọmọ nígbà tó bá parọ́ pàṣẹ bàtà mọ́ mi èmi á fẹ́ gbà yín lẹ̀ ọlọ́run lo èmi fún wọ èèyàn bá dojú ìjà kọ mi torí pé you are wicked wọn ò so sọ fúnyàn To bá wicked to bá ti ṣoore fúnyàn to bá fi ibi sán wàá ti mọ̀ pé kò bá jẹ́ pásítọ̀ bá jẹ́ àfa ìbá jẹ́ babaláwo wàá ti mọ̀ pé lè ara àwọn tó ń sọ ni evil burúkú ni evil of the highest order ni ìtajúwájú òní nìyẹn wọn ò ṣoore fáṣíwájú rí ẹnìkan ló kọ́kọ́ sọ fún mi ẹni lára àwọn àmì mínísítà kan kí lórúkọ ẹ̀ tó máa ń lọ sílùú òyìnbó yìí wọ́n ṣàṣọ ń gbà yẹn wọ́n ní kò sí ẹni tí ó bá help aṣáájú rí wọ́n ní we surely come back to pay them good but ẹ̀yin wọ́n ṣe dáadáa fún yín ẹ̀ máa fi ibi sán ni bíbélì wọn sọ kúránì sọ ẹni tó bá ṣoore fún tó fi ibi sán ibi òní kò láyé ẹ̀ èèyàn burúkú dẹ̀ ní irú ẹ̀dá bẹ́ẹ̀ tẹ́ ẹ bá pè mí ẹnìbọ̀ tó bá pè mí ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ wá tiẹ̀ fẹ́ ojú mi mọ́ra kì í ṣe èmi lẹ́ẹ̀ máa tó wá sọ pé kí tó wá ń bù sábẹ́ yín máa fẹ́ pè báyé èèyàn jẹ́ o ọlọ́run gbọ́ mi lè fẹ́ ṣépè ní ìjọba tó wà lẹ́yìn torí pé tí arọ bá dáràn ẹ ohun ẹlẹ́sẹ̀ méjì lẹ máa dá sí tẹ ẹ bá dáràn òun sì tẹ bá tí kọ̀ọ̀kan aburúkọ bá ṣe yín ẹ̀yin aṣáájú gbogbo ìjọba yẹn náà ló máa máa sọ ètò kú níjọ́ sí ẹni tó àwọn tó bá pa wọn àtàwọn tó fún wọn lóògùn jẹ Tinubu náà máa ní kó tó máa sanwó pé kán gbé wọn wọlé tó máa ṣe tán ìjọba lẹ máa kóra yín sí lọ́rùn gbogbo àwọn èèyàn tó bá tó bá ní problem nínú yín ẹ ní dáwó kẹ́ fi ran ẹni náà lọ́wọ́ ẹ ní dáwó ṣe ra yín but kẹ́ dáwó kẹ́ bà yé ara yín jẹ́ kẹ́ dáwó kẹ́ máa bà àwọn bàbá kẹ́ máa wòrán yàn ẹ fowó yín ṣe ìkà kẹ́kọ̀ọ́ máa fly ro káàkiri òkiri tẹ tẹ bá ṣoore fún mi ẹni tó bá ṣoore fún mi máa tẹríba fún un but ewo lo gbọ àbúrò yín lẹ máa ṣèkà fún yàn ẹ máa tún ní kó tẹríba fún yín irú oògùn lẹnu kò lẹ ń lò oògùn yóò lè ṣiṣẹ́ lára mi for your information oògùn yín kò lè ṣiṣẹ́ lára mi àna ọ̀rọ̀ tí bá dẹ̀ ti sọ sílẹ̀ láti re ṣé ló máa pè mí tó máa bẹ̀ mí mi nǹkan tó lè wẹ ọmọ àṣẹ pé nǹkan tó ṣe fún ẹ ẹ ọmọ pa lẹ́yìn ìmọ̀ tó wá place ọmọ ẹ ìwọ place ọmọ mi ní gbọ́ èmi gbàdúrà fọmọ tiẹ̀ mi ò delete ẹ títí tó ní ó wà lórí platform ìwọ ṣépè fọmọ tèmi màá tó máa wójú ẹ a máa jáde ẹ wó tẹ́lẹ̀ rè ìwọ kọ́ lọ lọ́wọ́ náà tẹ́ bá display tó gbogbo tẹ́ bá ti ń display a máa pè ìjọba display wọ́n máa wọ́ọ̀dì afẹ́kọ́ settle down ìjọba ẹ máa san tax tax náà máa ń jẹ́ kórílẹ̀-èdè gúrò ni bẹ́ẹ̀ ni ọjọ́ tó bá ní tó bá ní problem ìjọba náà help ẹ tax also so that when you even retire you have something everybody tó bá ti ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àbí tó bá ló máa ní retirement oníkọ̀ọ̀kan tán ó lè má sọ tax fún ìjọba kó ló fẹ́ gba nǹkan kan táìtù kan padà lọ́wọ́ ìjọba yàtọ̀ sí àwọn students tí wọ́n ti mọ̀ pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn náà wọ́n máa yọ lára wọn tax is very important òun ló ara nǹkan tó build ìjọba àgbáyé lẹ́rí yẹn gbogbo nǹkan tó jẹ́ kó ìlú òyìnbó máa blink tax pẹ̀lú kò sí ìlú tí ò bá tax àtọ̀ sí Dubai Dubai tó dẹ̀ láwọn ò gba tax tó bá lọ rẹ́gísà síbẹ̀ gbogbo níbo ṣe ń gbowó padà wà lọ wọ́n gba visa lọ́wọ́ ẹ̀ wá gba visa wọlé two weeks ọ̀nà kìíní kan àwọn ìlú tó ń fún wọn two weeks ò pọ̀ wọ́n fún wọn ní visa ọ̀sẹ̀ kan fún wọn visa ọjọ́ mẹ́ta wọ́n dẹ̀ lọ́wọ́ ò gba tax wọ́n kàn fọgbọ́n sí ni. ó ń gbọ́ sóò gbogbo ìlú ló ṣe é you pay tax so me ò ní kẹ́nìbọ̀dì máa hàn press nǹkan máa sọ pé irú àwọn aṣọ tí celebrate ń wọ̀ nìyẹn èmi ti kọ́ aṣọ sí fún celebrate bàtà tí èmi wọ̀ tí mo ní ọjọ́ tí mo ń ṣe kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ ń wọ bàtà tó da nǹkan mo máa ṣàlàyé fún yín Italian mo ra one thousand I mean two thousand red carpet red kìíní báyìí ṣu ni èmi àti bad? Badmus ò wọ size mo kàn wọ́n gbà pé mi ò wọ bàtà ga mọ́ O gba àwọn bàtà tó gbà ó tò sílẹ̀ mo ní ṣó ṣàṣẹ lòun máa fi tolé ó fi tolé bẹ́ẹ̀ mo ti raṣọ nígbà tí ọkàn mi balẹ̀ mo lè yẹ aṣọ tó bá wà mo lè rà á mi bá dẹ̀ wà òkè náà mi ra mọ́tò fún yàn kí lẹ́yìn tí stop ayé mi fún mo ti kọ́kọ́ fà yín ní free of charge free of charge service yẹn ni mo fọ́ fà yín you you you you you fumble majority of you kẹ̀dẹ̀dẹ̀ tó bá ṣe dáadáa fún yín ibi lẹ́ẹ̀ máa fi ń sọ àwọn tó ń wò yín tó wò yín bí èèyàn gidi ló sì ń sinwín kò sí mo lè sọ pọ́ìntì nínú yín wípé òkè o owó mo lè sọ pé gbogbo àwọn tó ṣe dáadáa fún yín lè máa ṣe burúkú padà tẹ́ bá fẹ́ ọkùnrin kan tó bá jẹ́ sẹ́lẹ̀ tó bá jẹ́ politician náà nàmọ̀ páwọn politician náà wọn ò dá ṣùgbọ́n tọ́ bá tẹ́ bá fẹ́ nìkan ẹ máa líìkì wọn fún gbogbo àwọn àwọn èèyàn burúkú níta ni tọ́ bá sọ ẹ máa ní wọn purọ́ mọ́ yín but I don't want to go deeper into that case ẹ ń gbọ́ so oppress me very well and I'm boss of it pé mi ò lówó mi rẹ̀ tí ì jẹun ó ti yé but nígbà tí ìyá láyà àwọn tó tí mo mọ̀ yẹn tí wọ́n mọ̀ mí mọ́tò tí mi ò ní lọ́wọ́ mo ni Land Rover mo ni Range Rover mo de mo lọ́kọ̀ oríṣiríṣi tí mo tún ń ta ti tí mo tún ń so tó bá pàdé èèyàn tẹ bá ba yéèyàn jẹ ẹ lọ fọwọ́ bojú yín kẹ lọ sùn tí ẹ bá dẹ̀ lè sùn ẹ kọ́ sì wọlé kì í gbogbo yín o ẹni tí ò ti ba ye jẹ bọ̀tì ẹ̀yin tẹ́ ń ba ye jẹ yẹn nínú yín ní Yorùbá mí ní English àwọn English kini na wà ń bẹ tẹ bá ba yéèyàn jẹ yẹn you are not a celebrity to me i'm saying it to the whole world that we are not a celebrity to me celebrity gbọ́dọ̀ jẹ́ tó to dia we kò ń ṣe tó máa to ma kì í ṣe to ma bàdé onílé jẹ́ kò ń to ma máa tó máa parapọ̀ láti tó ń jalè tó pé iṣẹ́ ọwọ́ ẹ̀ iṣẹ́ gbogbo ní fi ṣe káàkiri tá a bá ní ká sọ jáde iṣẹ́ ọwọ́ yín ò ṣe rí ni àwọn èèyàn bẹ kí ni mi torí mo ń sọ̀rọ̀ ajalẹ̀ ni ó dẹ̀ ń gbé ìjà gbogbo àwọn tí mo sọ yẹn ló mọ̀ efele especially yeah You'll be covering, just want to cover some people as, and in Nigeria system. And some of you will be talking that Nigeria o, ẹ kò dá o, wọn ò níná o, wọn ò lómi o, tán bá níná gan, tán bá ní kan sanwó ná, tí wọ́n bá máa sanwó ná Nàìjíríà àwọn mẹ̀kúnnù ló máa Bobo Ẹ̀yin, wọ́n tá àbá tún sọ pé gbogbo ẹni tó bá ti ń gbowó àti sínétọ̀ o àti gbogbo àwọn èèyàn o tó bá ti ń kó fáṣẹ́wó tó jẹ́ pàṣẹwó ló fẹ́ máa fi sponsor lórí èdè Nàìjíríà kọ́ máa bà sí ọ gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ máa máa ṣòfò ọmọ a máa ṣépè sí tó bá yá bẹ́ẹ̀ ni mo sọ fún fẹ́ ìyàwó yẹn bọ̀ kẹ́ máa sọ fáwọn èèyàn pé kó máa pronounce I mean kó máa patronize nǹkan tí ò dáa to tell your word that the thing that is not good that is that is one that is good nǹkan tẹ́ fẹ́ sọ nàìjíríà dà nìyẹn tẹ́ ti sọ dà nìyẹn èèyàn burúkú ó gbúdọ̀ máa lì èèyàn rere wọ́n gbúdọ̀ pa wọ́n àwọn aṣẹ́wó wọ́n gbúdọ̀ máa enjoy àwọn tó bá ṣiṣẹ́ wọ́n gbúdọ̀ máa rówó gbà you have been you have caused a lot of problem in the system Ah, kò ṣètò ẹ̀yìn ní hooligans ẹ̀yìn àwọn ọ̀rẹ́ àwọn ọmọ tó máa bẹ̀ jáde kó lọ máa jà kiri tó máa máa ṣe court gbogbo yín àtọkùnrin àtọkùnrin yẹn ṣe court gbogbo yín pátá porogodo ẹ̀yin lẹ́wà bíi àìní àní bẹ̀ wọ́n jọba fúnra wọn tó fẹ́ kí àlàáfíà jọba tán dẹ̀ fẹ́ set Nigeria loose tán fẹ́ set wọn break from evil things tó ń ṣẹlẹ̀ àwọn la máa pè sí bẹ́ẹ̀ náà sọ tó kóníkàlùkù kó tó bá ń ṣorí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹ má jẹ́ kórìtà yín lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni mi ò boast mi ò dẹ̀ iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe iṣẹ́ bí ò sówó lákàntì mi se mo ì má sọ̀rọ̀ ẹ bá tún lọ pe àwọn èèyàn kó máa dì mí láàmú kó máa dà mí láàmú majority of you náà kẹ̀dẹ̀rẹ́ ẹ máa tún design lára àwọn tó wà lórí Facebook àwọn tó máa ń ṣe búlọ́ọ̀gì yẹn míì máa ń ṣe wọ́n máa wọ́n máa wọ́n máa ti lọ fẹ́ fún wọn giveaway wọ́n máa darapọ̀ mọ́ àwọn tó fẹ́ gba give away wọ́n máa gbà àwọn celebrate náà máa ń parapọ̀ wọ́n máa ń wà lábẹ́ o abẹ́ fake account tó máa ń ṣe just èmi nínú wọn kò ṣe pé ó ní ìdòwò yẹn ó fẹ́ mọ tó ń pín you are in you are any problem to be doing competition àwọn ẹgbẹ́ yín nílùú ìlú òyìnbó mi báyìí wọ́n máa ń kó àwọn aláìní tí wọn bá kúkú fún yín ní owó kí nàìjíríà kẹ kó aláìní àti àwọn eh, charity yín síta kẹ́ máa fi gbowó systematically kẹ́ máa fi já gọ́ọ̀mẹ̀ntì yín lólè you cannot do it yourself àwọn celebrity lóyìnbó wọ́n ń ṣe Oprah Winfrey respect ma owó wọn náà fi ń ṣe wọn ò ṣe kọ̀ọ̀kan lábẹ́ gbogbo celebrity lóyìnbó yẹn ló máa ń ṣe ẹ̀yin ẹ máa fi já ìjọba lólè ìjọba máa fún yín kẹ́ tó lè ṣe wọ́n máa gbúdọ̀ dáwó fún yín kẹ́ tó lè ni Kila láǹfààní yín tí orógbó tá ń jẹ tí ò láwẹ́ à ń jẹ and àwọn èèyàn yìí tẹ̀ níbi doubt àwọn èèyàn kọ̀mọ́nà tẹ fojú kọ̀mọ́nà yìí you are worse than the poli evil politician tó ti rúùlù rẹ̀ torí àfẹ́ rí àwọn eléyìí bíi ruler evil rulers èmi ò ní pé àwọn tó wà lórí oyè báyìí ní evil ruler good ruler ni wọ́n máa jẹ́ ètò bá ti jẹ́ pọ́ máa fẹ́ jẹ́ evil ọ̀run máa yọ but àwọn tó ti jẹ́ evil tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tẹ́tí tó ń jẹ́ evil rulers yẹn you cause them you, you are part of it gbàtẹ́ bá ti gbé wọn rìnrìn àjò on court ẹ bá máa sọ fún lísì máa sọ fún àwọn ìpínlẹ̀ kó tó fẹ́yàn sí ìbá máa lówó ẹ ọba àti nǹkan kan báyẹn kẹ́kọ́kọ́ lọ yẹ̀ wò níbì kan ẹ máa gbé àwọn èèyàn rìnrìn àjò fake life ẹ bá máa ṣe dán fún wọn I will bust your ass that's why all of you are attacking me stop attacking me stop attacking me if you want to continue to do your business fraud yín do it secretly evil people ọmọ òru là ń ṣèkà ni wọ́n sọ wọn ò ní sọ pé ọmọ ọ̀sán là ń ṣèkà ọ̀sán ni gbogbo ọlẹ́fẹ́ máa ṣèkà yín ìlú wo náà ti ń ṣe bẹ́ẹ̀ òru la máa ń ṣèkà ni wọ́n sọ kì í ṣọmọ ọ̀sán là ń ṣèkà. torí pé mo ti sọ̀rọ̀ yẹn tó dẹ̀ pé ó máa affect wọn we want to leave things for God but kó máa give order go and block there ẹ má wo gbogbo tó bá ṣe gbogbo tó bá ṣe ẹ jẹ́ kó lọ don't do that to me don't do that to me don't think that baby mo ti gbowó mi àbí wọ́n fún mi lówó ni mo ṣe sọ anybody ò fún mi ṣì ń gbá wọn fún mi sísì èmi ṣe dáadáa fún ọmọ tèmi gbàdúrà fọmọ tèmi wọ́n jáde wọ́n ní kó wá ṣépè fọmọ tèmi simply because mo ń sọ gbogbo àyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ń yọ mí lẹ́nu tó ń dà mí láàmú kó ṣòfò tọmọtọmọ simply because you are the one that behind it all of you are the one that behind behind it èpè yẹn kẹ́mi má ṣe pé ìgò yìí think èpè mi jà yẹn ni except àwọn tí bá ti forgive ma sọ pé tó dẹ̀ ti ronú kúwàdà kúrò lẹ́sẹ̀ wọn ni bíbélì sọ pé lẹ́sẹ̀ wa bá pọ́n bí iná bó bá rẹ̀ bí òdòdó àlàrò wọn máa fọwọ́ máa fún ju ẹ̀gbọ́n lọ bọ́tì àwọn tó bá bọ̀ ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ wọn ni wọ́n ní ṣe rere àwọn tó bá ronú kúwàdà yẹn the Lord will even forgive them but you are not repented you want to be playing game I'm sure Me, me, you cannot show your face. Don't show your face on my platform. And you are not the only one in Nigeria. And stop controlling my accounts. If you try, if you continue to disturb my account, please, sọ pé wọ́n want to block lọ block want to wọ́n block mi. Gbogbo yín tẹ́ lọ fàràfàrà yẹn. Ọlọ́run Elédùmarè ń gbọ́. Mo fẹ́ kó fún yín ní àwọn ọlọ́pàá tó máa lè ọlọ́pàá Ọlọ́run Elédùmarè ń gbọ́. Mi ní go I won't say many things. Àwọn máa fún yín ọlọ́pàá ẹ má èmi máa wẹ̀wọ̀n nínú yín nínú ìjọba yìí nínú ìjọba yìí gbogbo ẹ̀yin mímì máa wẹ̀wọ̀n nínú yín tẹ̀sí rẹ́rìn lónìí. because bẹ́ẹ̀ ṣe máa jókòó sí orílẹ̀-èdè nàìjíríà tó máa ṣe nǹkan burúkú tẹ́ máa pera ní nǹkan tó dáa nígboro àwọn kan lè máa lọ ṣí àkáǹtì kan máa celebrate mi ò tó celebrate o báwo ni máa celebrate ẹni tó ṣe nǹkan fún mi. ok ẹ jáde kẹ́ ẹ tiẹ̀ sọ pé ṣe bẹ́ẹ̀ lẹ́ lówó téèyàn bá lówó lọ́jọ́ tí mo ti ń sọ̀rọ̀ yẹn máa ní à wúmà yìí o ẹ jẹ́ ká tiẹ̀ ẹ jẹ́ ó yẹ gbà ó yá gbà mo fún èmi lè sọ̀rọ̀ yín ẹ̀yin ò wúlò fẹ́mi tí ọmọdé sáwọn pọlísì àtọwọ́ nàìjíríà ẹ̀yin kò wúlò fún kankan tó jẹ bá wúlò ara ọkùnrin ilẹ̀ máa ti la máa ti rí àwọn ọkùnrin wọn yẹn ibi ti share for fifty years kò ní mọ́tò bí level yìí ṣe rí yẹn standard yìí nìyẹn so àwọn tó ń gbé yín àwọn ọkùnrin àwọn tó bà parliament wa jẹ́ tó ń kówó wa fún yín àwọn ló ń ṣe we don't want to do that ètò bá ti ń ṣe láti máa jẹ́ kí ìyà jẹ àwọn aláìṣẹ àti àwọn àwọn mẹ̀kúnnù tó wà nàìjíríà tẹ́pọ̀ wo wa wọ́n fẹ́ máa fi treat àwọn aṣẹ́wó mọ́tò máa pa kò ní kò ní pẹ́ lórí òyìn ọ̀run máa yọ bíi tìgá ikú ikú ògùn ló máa kú dànù jálàjà lálẹ́ jẹ́ náà máa fẹ̀ jẹ́ ṣe tutù nílẹ̀ máa jẹ́ ní wéréwéré it is a joke you wicked so I'm talking ti máa ń sọ̀rọ̀ tẹ́ bá rí pé mo ń jó Mama máa rò bóyá anybody fún mi lówó kò sí ṣingbala account and i'm boast of it torí kò sówó government kankan lọ́wọ́ mi bí ṣe wà anybody i'm not giving money so tí n bá dẹ̀ ti ṣe dáadáa fún ẹ tó bá ní ibi ló fẹ́ fi san fún mi kọ́lọ́run bá mi san fún ẹ padà bó bá ṣe tí nǹkan lọ́run ṣì tẹ́ bẹ́ẹ̀ what do you think tí o bá sí àwọn èèyàn tó bá rò pé o jẹ́ nǹkan kan tó bá rò ti wá jẹ́ nǹkan kan báyìí sí àwọn èèyàn ló wà nídìí igi ló súnmọ́ gi wọ́n ní tí ọ̀bẹ ọ̀fẹ́ mi tó dà pé ọ̀bọ ń mi ò mọ bó ṣe ń sọ igi súnmọ́ igi ni lọ́bẹ̀ fi lọ́lẹ́jẹ̀ ọ̀bẹ ṣe ló ṣe ń bọ́ látòrí bìkan síbì kan igi súnmọ́ igi ni gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe fún kọ́lọ́hún ṣe fún bẹ́ẹ̀ fún yín pátápátá fídíò tí mo ṣe lélẹ̀ wọ́n máa sọ ẹ̀ wọ́n wọ̀ tọ́jú skin wọn bí mo ṣe wà tí mo ní mi ò para for two ó ti fẹ́ pé two months sí cream tí mo lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo rà tẹ́lẹ̀ tí mo ní mo ń ta àwọn ni mo fi gbára sí mo dẹ̀ fẹ́ lò mo mọ̀ sọ pé òkè jẹ́ mi jẹ́ ti ẹ̀ lò tí màá dẹ̀ para náà pàápàá débi dúdú ni mí ìgbà tí mi ò bóra tí layers mi ò dẹ̀ ti tàn ìgbà tí mo dẹ̀ wà mí báyìí náà fóònù mi náà rèé kọ́lọ̀ mi náà re, mo kàn lè ṣéǹjì cream tí mò ń lò tẹ́lẹ̀ tó bá fẹ́ jẹ́ kí n bright jù bẹ́ẹ̀ lọ i'm a i mean chocolate person ni mí mo fẹ́ máa impress ta mo impress e full of debt nínú e dẹ̀ mo máa ara yín your shape your curve your kìíní your clothes that everything you show ṣé bẹ́ẹ̀ ṣe rí níta nínú ìyẹn kì í ṣe gbogbo yín lẹ máa rí bẹ́ẹ̀ yẹn bọ̀tí ẹ̀yìn kan wà tó bá ti ń pe olórí burúkú ẹ mi ò ní sọ ọ̀kan burúkú fún yín gan sef I don't like you I don't, I don't like you ni mo ti lo talent mi fún yín mo ti sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo wá sọ gan ní orí bíbá yín sìn tí mo sọ̀rọ̀ gbogbo wọn tá a bá wo gbogbo nǹkan táwọn èèyàn ṣe wa àní sọ̀rọ̀ fẹ́ lómi torí gbà tó bá ní agbára yẹn báyìí wọ́n máa dojú ìjà kọ ẹni bíi pé bóyá wọ̀ níṣòro wọn tí ìṣòro wọn bá dẹ̀ dé bá wọn wọ́n máa fẹ́ kó wojú wọn for what am I the only one speaking on Facebook ṣèbọ́jọ́ tó ti máa ń tẹ ẹyọ kọ̀ọ̀kan fún mi tí máa ṣe tán tó máa jẹ́ seven people ni bó o ṣe ṣe fún mi yẹn ló ṣe máa dà tó bá tẹ seven fún mi tó bá yáṣẹ lọ́lọ́run tó bá pọ̀ tẹ́lẹ̀ ọlọ́run á sọ ẹ́ di kékeré mi ní àdàbí tèmi bá ṣe bẹ́ẹ̀ fún wọn mi ní sọ pé go ẹ lọ bá wọn kẹ block wọn dànù tẹ bá ní káwọn èèyàn wá bò mí lórí Facebook náà tọ́ bá rí pé àwọn èèyàn wá sórí platform tíṣẹ́ mi kan bá lọ tọ́ bá ní kán wá bò mí lórí Facebook ẹ bá ní kán máa bèrè owó lọ́wọ́ mi ni just to be wádìí mi ṣówó wà lákàntì ẹ̀ lólúwà ń bẹ̀ nobody should take me for granted i'm not a fool tó bá fẹ́ gbé pè tó my heart like a fool for you and you now want to be acting like a god to me that you are clever you are wiser than god i will curse you and when i curse you you remain like that and let me tell you reason why tínú mi ò fi yọ sí wọn òun náà ni pé ọlọ́run wà lórí ọ̀rọ̀ àwọn ẹlòmíì ṣèbí tẹ bá ṣèkà tán àwọn kan máa sọ pé wọ́n fẹ́ build yín ẹni bá tún build ẹ̀gbọ́n máa tún níṣòro èmi lẹ́yìn pé mo níṣòro àwọn tẹ be bẹ̀ sẹ́mi tẹ bá ní kó touch up. kó fi yà jẹ mí wọ́n níṣòro tó bá ba finance mi finance ẹ̀ máa bàjẹ́ To bá lo bẹ economy mi jẹ́ economy yẹn máa bàjẹ́ ó ní mo ṣe sọ pé kí ìjọba kọ̀ọ̀kan má support evil mọ́ against me particularly because n tó bá kọ̀sì fún yín wọn ò ní lè ràn fún bẹ́ẹ̀ ni tí wọ́n bá ba finance mi jẹ́ ọlọ́run máa ba economy jẹ́ mo ti gbàdúrà báyìí pé economy Nigeria máa come to to to to to ó máa come back to life everything neba Nigeria will be okay tára bá tù mí ara máa tu wọn tó wọn ni bọ̀kẹ́nì kan wá dúró kó a máa ṣe bí kíkan pé ẹ ó gbúdọ̀ wá bá wọn ni tó o bá pè mí tó o bá bẹ̀ mí simple máa forgive you But kí o má pè mí ẹ máa bá wọn ọ̀dà mi lọ mọ́tò ẹ má jẹ́ kí n ṣépè mọ́ o I don't want to cause pé kí mọ́tò máa accident bá lè máa ṣiṣẹ́ rẹ̀ mi ẹ má jẹ́ ṣépè mọ́ o I don't want to cause. gbogbo tó wà lákàntì ọmọ mi ni mo withdraw màá fún ẹlòmíì ọmọ tó pariwo lórí Facebook ńjọ́ yẹn owó tó wà lákàntì ọmọ mi ó ní mo withdraw owó ọmọ mi ni mo fi ra tíkẹ́ẹ̀tì fún ọmọ wèrè yẹn wọ́n bú mi náà lórí ẹ̀ ni five hundred tí mo ná gbà tó wá síbi ó jẹun owó tó ná ṣé mo ná one hundred five hundred ṣé mo ti pa owó yẹn lórí fídíò yẹn tó lórí fídíò yẹn kẹ̀lé wọ́n tún máa ṣépè fún mi ṣé mo ti pa owó yẹn lórí fídíò yẹn owó tí mo ná fún ọmọ yẹn ń jọ yẹn àti stress mi ṣé mo ti pa lórí ibẹ̀ yẹn you are just being wicked ẹni tó bá dẹ̀ ti wicked fún tó rò pé òun kàn ní ọpọlọ òsì tó wicked wọ́n máa pa yín dànù ni ṣàríà lọ bóyá máa sọ fún wọn christian ni mi ò bọ̀tì ba bá sharia àṣàríà lọ ó dà ìkórè yín ò ní pé you better so ẹ̀yin celebrity you are making movie ẹ̀ she ṣe film ẹ̀ dẹ̀ ń display owó àwọn kuri wọn yóò dẹ̀ lówó you will pay tax I pay tax gbogbo àwọn celebrity lóyìnbó ló ń pe ló sọ tax torí tax ẹlòmíì ṣe ń sá kúrò nílùú mi ìfẹ́ dárúkọ àwọn black wọn wà ń gbà yẹn tó ń ṣe ló máa ń fọ sí ètò àti òyìnbó mọ́ ṣe ń sọ nìyẹn òyìnbó máa mọ̀ pé kò síbi tó ń fẹ́ sá lọ dúdú máa bí pé òun lè lọ darapọ̀ mọ́ wọn nílùú bòmí wọ́n san tax you pay your tax. ẹ máa máa ṣe nísìnyí gbogbo ọmọ máa ṣe bàràbàràbàràbàrà ní bàràbàràbàrà ní wọ́n máa súnmọ́ aṣáájú ẹbí pé wọ́n láìkẹ́ obìnrin yẹn tó bá rí ẹ tó bá bẹ̀rù lísì tó sọ pé kí wọ́n pa gbogbo àwọn arúgbó nǹkan tó dẹ̀ ń pa arúgbó yẹn gbogbo yín dẹ̀ wà nínú géèmù yẹn rí pé mi mọ́ ni gbogbo yín tẹ́ ẹ ṣe géèmù yẹn tẹ́ ẹ ṣe kú oríṣiríṣi ni wọ́n ṣe náà nígbà Buhari. of course òun náà ni wọ́n ṣe sọ pé wọ́n ṣe ti ń kéde pé aṣáájú kúngbà yẹn because wọ́n ṣe kú ni kọ́ pa gbogbo àwọn arúgbó mo dẹ̀ sọ pé àtàrúgbà àtọmọdé àtàgbà gbogbo wọn ló count let everybody kan máa rọ fọwọ́ rọrí cool? ó ní àbúrò máa assassinate àwọn èèyàn ṣé táwọn èèyàn ẹ̀yin tẹ́ àwọn tó jókòó tán bá ní kán máa pààyàn yẹn kí ni yín tó bá ní wọ́n pààyàn wọn náà wọn ò pààyàn kí ni yín ṣe jẹ́ ìjọba àbẹ́ ti ìjọba ṣé wọ́n gbé ìjọba yẹn ṣé wọ́n gbé òfin yẹn kalẹ̀ ní pé gbogbo àwọn tó bá ti darúgbó ń ṣe ẹ̀jẹ̀ apá wọn nítorí òfin ìlú wa ló sọ bẹ́ẹ̀ ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe secret ni ẹnu pé ẹ fẹ́ dàbí láàmú ṣíṣàdè kí ẹni wọ́n ti bá pọ́nlé tí ò bá gbà pọ́nlé máa yẹ̀ yẹ̀ ni yẹ̀ yẹ̀ ìwọ tó wá sọ fún mi pé yẹn ìgbà tó wọ́n sọ̀rọ̀ níjọ́ sí bó ṣe ṣe tó ṣèbí lẹ́yìn ìgbà tó wọ́n bá ṣíwájú àní ọmọ APC ló lọ pa àbí aṣáájú ló lọ sí sí South Africa tó lọ ọmọ Ọlọ́run pa ṣèbí lẹ́yìn ìgbà náà àbí máa tẹ̀ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ don't look for my trouble don't compete don't do competition with me kẹ máa rán nìkan sí mi tí bá ti gbẹ́ nìkan wá ẹ máa fẹ́ bẹ̀ sí mi ẹ̀yìn kan taṣọ táwọn celebrate ń wọ̀ nìyẹn kí laṣọ tẹ̀ ń wọ̀ tẹ̀ san tax gbogbo yẹn lọ máa san tax ẹ kó ṣì dànù sí gbó kì í ṣe gbogbo yín o ẹ̀yin tẹ̀ mẹ́sàn tẹ̀ fọkọ̀ ẹ̀yin tẹ̀ bá ti ń ṣakọ tẹ̀ kàn máa pe ayé nìkan tẹ̀ jẹ́ yẹn go and pay your tax àtẹ̀yin tẹ̀ bá ti sùn gbogbo ẹ̀yin tẹ̀ sùn pẹ̀lú àwọn sínétọ̀ náà kí ló dé tí ẹ̀ lè rí tax san tẹ̀ bá máa sọ pé ẹ ó mo so tax níṣe tax ni wọ́n béèrè lọ́wọ́ mi owó tí ìjọba fún mi ní Canada nígbà tí àwọn United Nations kọ́ máa fáwọn refugee òun ni wọ́n ní kí n sọ padà àwọn ìṣìṣẹ́ taboo ìsọ́sọ́ power àwọn èèyàn tó lọ ìjọba tó lọ ni wọ́n ṣe tó kí wọ́n fẹ́ sọ bọ́n ṣe sọ nàìjíríà sínú gbèsè ni wọ́n sọ èmi náà pé six months táwọn bá kọ́kọ́ débẹ̀ ẹ má máa jà wọn ò ní gbádùn ni ẹ̀yin ò ní gbádùn níbi tẹ́ bá wà bẹ́ẹ̀ ni èmi kan ṣépè ní kọ̀rọ̀ ẹ ní gbádùn ọmọ yín kan ò ní gbádùn tẹ́ bá dẹ̀ gbádùn sí i nígbà táwọn bá bẹ̀rẹ̀ sí gbádùn ẹ máa bẹ̀rẹ̀ sí ṣàìsàn ẹ máa gbẹ kú ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe fún nàìjíríà ni wọ́n ṣe fún mi ń bí ẹ̀yin mélòó gbogbo yín kẹ̀dẹ̀ ni wọ́n pín owó fún ẹ̀yin sẹ̀lẹ́bẹ̀tì yẹn lẹ́ṣẹ̀ bla bla bla bla lẹ́wọ́n máa lọ pọtí lójoojúmọ́ wọ́n dẹ̀ ń pààyàn lórílẹ̀‐èdè nàìjíríà wọn ò pa kankan nínú yín ọ̀yẹ́ kó pa yín ni you are a suspect. ẹni tó bá ti ṣiṣẹ́ wọ́n máa fẹ́ tì dànù káwọn máa rò pé wọ́n clever wọn ò fẹ́ aláṣẹ́wó mọ́ gbogbo yín wọ́n máa jáde rúmẹ́sì àgbà ẹ̀mí ò láìkí yín I don't like you simple as that tíṣà dè jà mo jẹ́ gbogbo crowd kìnìwèrè yìí ẹni bá dẹ̀ tún di àkáǹtì mi mú tó lò máa fara ni mí ọlọ́run á treat ẹ bó ṣe ń treat mi bó bá ṣe ló fún mi lọ́rùn wọn á fara ní ẹ kokoko gbogbo tó fẹ̀yìn tì lójijì ọ̀run máa wo ah! mi ò fẹ́ bínú mi ò fẹ́ ṣe pé if you if you get me upset i will curse you mi ò ní dárúkọ anybody but i will curse you láfíà tí gbogbo nǹkan tí mo ti ṣe fún àwọn èèyàn nínú ayé ẹ wá dúró tì mí lọ́rùn ẹ máa tún wá sọ pé kẹ́mi wá máa love you anybody tó bá rún anybody sí mi tó bá rún anybody sí mi tó wá rè kó wá máa set mi up bí ẹni yẹn máa mẹ́mu amọ̀mọ ewúro a fi ṣe breakfast a fi ṣe dinner a fi ṣe lunch omi ewúro I don't sell anybody to anybody mi ò wádìí anybody mi bá yín ṣe competition gbogbo tẹ kó dání gbogbo ẹ̀yin celebrate wèrè yẹn owó ilé ilé tí ìjọba gbogbo yín nǹkan jọba ni owó Nàìjíríà ni Lagos dẹ̀ ni majority base àti Abuja the money belongs to Nigeria government because you are slave ẹ ti fògùn ẹ ti payé ẹ ti fi ìdí ẹ ti payé gbogbo wọn máa máa kówó wa fún yín ẹ máa ṣe tán ẹ máa tán ọmọ ẹlẹ́ẹ̀lì lè sọ tax gbogbo owó tẹ̀ tí náà ń pa gbogbo ẹ̀ lẹ́ máa tax ẹ̀ go go go have it at the back of your mind anybody tó bá fẹ́ bẹ̀ mí tó ti ṣẹ̀ mí ó lè pè mí kó bẹ̀ mí but pé wọ́n ṣe pé jẹ́ kí nǹkan tètè tọ́nu ẹ̀ ó ti tọ́nu but nǹkan tó ṣe fẹ́mi ta ni wọ́n ṣe fún lórí Facebook yìí gbogbo àwọn tó wà lórí Facebook ta ni wọ́n gba owó lọ ta ni wọ́n ṣèkà fún ta ló ń tajà ta ló ń ṣòwò ba owó ẹ̀ jẹ́ tí wọ́n render useless tí wọ́n gba nǹkan ẹ̀ tó tún gba bọ́mọ ẹ̀ tó ṣe mẹ́lìtì fún mi tí mo tún kò lé tó ń fẹ́ sọ pé kí n tán ẹni bá ní ní mi if you want to beg me i forgive you but no, you don't beg me i don't forgive you èyí tó ń gbé sókè pé wọ́n ṣe ìgbà pé pé orúkọ wọn jáwó orúkọ yóò jáwó kémi tó máa sọ̀rọ̀ ń bíbà ìgbà tí mo ti ń sọ̀rọ̀ mò ń rí èèyàn mi ò forúkọ yín torí ẹ̀mí ìdárúkọ anybody tán bá ń sọ nǹkan mí nǹkan tán bá ní wọ́n ń dá wọ́n ń jà lórí fẹ́ ṣé mo dá sí ni i don't bullshit i don't bloody care don't bloody care business mi mò ń ṣe mi ò wá sórí facebook tẹ́lẹ̀tẹ́lẹ̀ facebook kọ́ ló sọ mí doge facebook kọ́ dẹ̀ kọ́ ló fún mi lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí mo tele, ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ níwọ̀nba kékeré mi ó tẹ́ mi lọ́rùn gan because mi ò kébi òpa mi mo yó mi tẹ̀ sọ pé mi yó mi yó báwo ṣé tí òyò máa ń fún yàn lẹ́ni ẹlòmíì láti jẹ ni mo yó ni mo ṣe fún yín náà ni mo ṣe fún àwọn tí mo fún gbà yẹn náà àwọn tí mo nǹkan tó dẹ̀ kù tó ń gbà lọ́wọ́ mi ẹni tí ò bá níṣẹ́ ó máa ń gbà kan lọ́wọ́ ẹ̀ ni máa ṣe kà sọ́mọ́ ẹ̀yẹ̀ máa tún wá sọ pé ẹ̀wọ̀n tó wá sọ pé kémi mi ò lè tẹríba fún yín o bullshit fọ́ọ̀kì aláya anybody tí ó bá ti jẹ́ ìka yẹn i don't i can't bow for nínú àwọn celebrate tí mo like mo like but tó bá ti di pé o bá gbélé ènìyàn mélòó ló celebrate mi ọdún tí mo ti ṣe birthday lórí bíbá nobody will celebrate when it come to my time of birthday go and check my platform majority of them ni ma celebrate mama tó bá ti wá celebrate mama gapa báyìí àwọn olè amúrọ̀bà kí la àǹfààní kí la kọ yín gan tí wọn bá ti ìjọba nàìjíríà tó bá ń tìrìtì ìyín bó ṣe treat ordinary people ní nàìjíríà kí lẹ jẹ́ tí wọ́n bá kówó nàìjíríà fún yín tẹ́lẹ̀ máa dó àwọn kìnìyàn yín tẹ́lẹ̀ ẹ ti ta nàìjíríà gbẹ̀yìn alájàlẹ̀ oríṣi lọ.